TV. ẹ̀fọ́jú ló ń jẹ ayọ̀ jẹ. Yorùbá Prime TV. ìmọ̀ ńlá ńlá lọ́lọ́kan òjò. Yorùbá Prime TV. mísíkà fídíò àwọn olórin. Yorùbá Prime TV. àwọn tó ó ní ó. Yorùbá Prime TV. láti ìgbàdégbà o. Yorùbá Prime TV yorùbá prime tv bó ṣàárọ̀ bó ṣọ̀sán bó ṣalẹ́ gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ fojú ló ń jẹ ayọ̀ jẹ́wọ́ fídíò kílípù olórin tó gbámúṣé tàbí sinimá tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n tó tẹ́ kìyàtọ̀ dúró gbangba gidigba lọ́wọ́ kan ní sójú ẹ̀ yorùbá prime tv lórí youtube fídíò olórin tí wọ́n yàtọ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ olórin fuji juju islamic and christian gospel music chants sófin máwọn hip hop artists tó ń trending àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ tún wá jẹ́ kí n já yín tán àwọn movies tó ń tàn yẹbẹ yẹbẹyẹbẹ lórí youtube yorùbá prime tv lọ́wọ́lọ́wọ́ báyìí lélẹ́yìí adisano redo hundred percent comedy extravaganza produced by taofeek alhassan abisogun arekereke a blockbuster full of intrigues and full of suspense movie produced by bayewu michael erekere another fantastic movie produced by pius iyola kọmọláfẹ́ it's about love romance and betrayal. àwọn wọ̀nyí ni wọ́n ń wò báyìí káàkiri àgbáyé lórí youtube yorùbá prime tv ẹ̀yin náà subscribe sórí ẹ̀kẹ́ ríran wò àwòtúnwò ni wọ́n ẹ gbà bẹ́ẹ̀ Yorùbá Prime TV on YouTube entertainment at all times check it out. Yorùbá Prime TV wọ́n gbọ́ Yorùbá Prime TV. irú aṣọ wo ló gbé wọ̀ yìí níbo ló ti rí. yóò ju ti ẹ fojú kun ẹ̀mí ọmọ yín mo rẹ́ni kejì lè máa jọ́ ọlọ́run níkejì. mò ń gbọ́ mo mọ̀ kan ìyẹn ló ṣe wá fún àwọn jù of course òótọ́ ni mo fẹ́ ṣe wedding àbí mo kéré sí ẹni tó ń wed ni. ẹ jẹ́ lọ sọ fún ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn pé kò tí ì rí ọkọ kó bọ́ sí gbogbo kó lọ́wọ́ kan ti tiẹ̀ nítorí ẹ̀ tí ì ṣetán àti fẹ́yàwó. can you tell me kí nìdí pàtàkì tó ń lo pẹ́pẹ́pẹ́. kò lè ṣe wedding ẹ̀gbọ́n mi ò lè ṣe wedding kò tí ì ráì kò tí ì tó láti ṣe wedding tó bá dẹ̀ try ẹ̀ jáde kó máa kú máa fi ẹ̀mí ẹ̀. Ah! jòní sùúrù ọ̀rọ̀ yà bí mi. bàtà ẹ̀ tó bá ṣe ó máa kú. Ah, ah, eh, eh. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ sáà ikú bá ń sọ̀rọ̀ àrùn gbọ́dọ̀ gbé. ẹ tó bá tiẹ̀ ro gbogbo owó tó ti ná jọ sọ fún mi gbogbo iv gbogbo gbogbo gbogbo preparation tá a ti ṣe ń kọ́ jókòó máa jẹ́ kó waste just like that. TJ ṣé torí unreliable element yìí ló ṣe fojú pa mí rẹ́ ní oṣù wá jọ wá. tó ní ojú ara yín sí ẹ̀rí pé ẹ̀ jẹ́sí sí ẹ̀rí pé ẹ̀ wà ń dáhùn ẹ̀rí pé ẹ̀ sì wà invoke ẹ̀yin tẹ́ darúgbó tọ̀ yìí tẹ́ tọ́jà ti tọ́nu ṣọ́ọ̀bù yìí tó bá ṣú ọ̀fẹ́ mẹ́ẹ̀ta ẹ̀ tún gbogbo nǹkan tó wà bí nǹkan tó wà ní ẹ̀yà yìí tí wà ní màṣọ jẹ́ ìṣe eré. ẹ má wọlé tó kúrò kúrò kúrò makalaki i no dey like this kind thing wey you dey yarn. mo ń sọ fún ẹ èrò tó ń lu yìí ó máa ya tó bá dé ya ó máa ṣẹ̀ sí i. tó bá wù pa tó bá fọ ẹsẹ̀ tó jẹ́ pé playboy ni ẹ ibo ni Ṣadé wà ní ìkẹ́ńkọ́ ọmọ ọlọ́mọ tó jẹ́ pé òun ló máa ń gbóúnjẹ fún ẹ láàárọ̀ lálẹ́ tó yẹ pé mi gan máa ń bẹ jẹ́ ń bẹ̀. Do I need to explain to you I need to turn off my own TV? Bó o ní àti àjàtẹ́lẹ̀ ń lé iná. Tí mo fi dé yín mọ̀ ẹ́, ṣé mo bu ẹ̀jẹ̀ ni? Official apartment àti official car wọn hand over fún wa. Mo bá sọ̀rọ̀ ó dẹ̀ ní àwọn òfẹ́ tì lọ pé òun láìgbọ́n ṣe wà ń bí. Kí ló ń dúró ṣe? Mo ti ń pariwo lè má ti lọ kó máa gbọ́. Ẹ kó máa gbọ́. Báwo máa ṣe wà nínú ilé tí mi ní free now? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ tí bá wà nínú ilé mo kàn lè wọ́ndọ̀ wẹ́ẹ̀ mi kí n máa ṣeré nínú ilé kiri àtìgbà tó ti dé báyìí ni mo máa ti ń kákọ̀ máa kákọ̀ pọ̀ nítorí pé ọ̀rẹ́ kan mi wà nílé. o máa tún dán ẹ ṣe ni o o máa gbé òmàyẹn débẹ̀ ẹ máa jọ sí ọ̀nà tí ẹ̀gàn ọ̀gàn torí ẹ̀gàn ló máa mú lẹ́bùn tá à ń wí wá fún wọ̀ you dey whine. á tì mí ṣe. gbàngbàn gbàngbàn gbàngbàn gbàngbàn bí kò bọ́lẹ̀. mi ò rò pé ó wí ìṣẹ́ bad because tabaníkà wò ọlọ́run ti kẹ́ ẹ dáadáa. ó ní ìdí ẹ̀kún sí ṣé ìránṣẹ́ kan máa ń dín ìránṣẹ́ kan lọ́wọ́ ni ó ti ń fi tiẹ̀ dé mi lọ́wọ́ náà. ó ti náwó fún ẹgbẹ́ méjì ó kọ̀ọ̀kan náà fíẹ́sì mi ní ẹ̀ náà. mi ṣe fíẹ́sì ẹ̀. má dàá pọ̀ jáde kílé tó ń ṣe báyìí tó bá yẹ pé ìgbà tó fẹ́ fẹ́ mi fún wọn tó báyìí ṣó bá ní fi ẹ sí ẹni mi ni. ká ló ṣẹlẹ̀ gangan máa yẹn ka ẹ mọ́ ó wá gun ẹ̀ báwo lọ yẹ fẹ́ ṣòkú ẹ̀. kí ló ní tó òun mojú tó òun mọ́ra náà ṣé o mọ̀ pé tó nílé bá ti fi àparí iṣu wọn àlejò òwe lé tó lọ ló ń pa fún yẹn ni ṣé mo ti kọ́ ni o ti ra mọ́tò o ti ṣe gbogbo nǹkan tó fẹ́ kí ló tún wọ́n fẹ́ nu ilé wa. àfihàn mi pé ẹ ti gbé àwọn ìgbésẹ̀ tó burú báwo la ṣe ń ṣerú eléyìí nínú ayé tẹ́ a dẹ̀ máa máa lérò wípé àṣoríire nínú ayé bẹ́ẹ̀ inú ilé èmi ni mo ní ẹ pẹ̀lú àwọn tó ń bá mi ṣiṣẹ́ nù lé báwo lẹ ṣe wọ́nu lé ní hòhò tí ò sí nǹkan kan lára yín ìyàwó mi nìkan ni mo fi sínú ilé ìgbà tí mò ń lọ kí lẹ ṣe ń bí. mo máa sọ fọ́nà pé ní ọwọ́ ẹ ni mo fi ẹ̀mí mi lé ibi tí mo gbà wá ni mo gbà lọ. ale ale ale ale. Ollie, ollie, ollie. It be on the mix, baby. Ali, Ali, Ali, Ali. Ali, Ali, Ali, Ali. ollie. Ollie, ollie, ollie, ollie. Olè olùfẹ́ mo fẹ́ ọ́. Kí lè fẹ́ mi padà? Olè olùfẹ́ mo fẹ́ ọ́. Àní olè olùfẹ́ mo fẹ́ ọ́. Kí lè fẹ́ mi padà? Olè olùfẹ́ mo fẹ́ ọ́. Má ṣe gbọ́ ariwo ajá, concentrate lé mi.

Allez, allez, allez. Allez, on ne le fait mauvais, oh. Qui l'a fait, mi On ne le fait mauvais, oh. Allez, on ne le fait mauvais, oh. Qui l'a fait, mi On ne le fait mauvais, oh. wà mí wá sáyé. dádì ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣe eléyìí fún mi eléyìí nìkan ṣoṣo ẹ jọ̀ọ́ ẹ ṣe eléyìí fún mi ẹ ti ẹ̀rọ ọjọ́ tí mo dáyé tí mo dùn yín nínú ẹ̀rọ gbogbo làálàá àti ipa nínú ayé mi kí n tó dé stage tí mo wà lénìí ẹ jọ̀ọ́. Dọ́lápọ̀. sir. Dọ́lápọ̀ sórí ẹ̀bẹ̀ tí gbogbo yín bẹ̀ mí nǹkan tẹ̀ ń sọ pé kì í ṣe báwo ló ṣe máa possible kò lè ever possible. àdáni ah, ẹ jẹ́ kó possible. kò lè possible. ẹ jẹ́ kó possible. Dọ́lápọ̀ kò lè possible. alẹ́ yìí nìkan lẹ lè jẹ́ kó possible. ẹ jọ̀ọ́ dádì ọ̀dà pé mọ̀gàn tí mò sọ. Okay dáàdì lóòótọ́ ẹ̀yin lẹ ṣíwájú mi dáyé òye ayé yìí dẹ̀ yé yín jù mí lọ ṣùgbọ́n ẹ wo tí ayé mi bá da àtẹ́lẹwọ́ yín ló wà tí ayé mi ò bá dẹ̀ da àtẹ́lẹwọ́ yín ló wà dáàdì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó pọ́síbù ẹ jọ̀ọ́. kí ni ká ti bọ́ pé èèbẹ̀ ó mọ̀ mí náà ó mọ nǹkan tí mo lè ṣe ó dẹ̀ mọ nǹkan tí mi ò lè etí wo ló ń bá ní gbọ́ wípé èmi o ẹni tó mọ̀ èmi èmi mo lọ ń bá ìyàwó ọmọ mi kì í ṣe ìyàwó ọmọ ẹlòmíì o ìyàwó ọmọ ti tèmi mo lọ ń bá ní àjọṣepọ̀ ah, wo dọ́lápọ̀ èdè ò ní dì mí kí ni mo sọ. So? ẹjọ méjì mi ò jọ lápọ̀. ẹ fún òní fún mi dọ́lápọ̀ màá bẹ́ ẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀bẹ̀ tẹ̀ ń bẹ̀ mí ẹ tẹ̀ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ ẹ sọ nǹkan kan fún ẹ bàbá kí bàbá kí ni mo pè é bàbá kí bàbá tó bá ń bá ìyàwó ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ tàbí ọmọ tó bí nínú tó ń bá ní àjọṣepọ̀ ègún ayérayé ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ ayé lè foríjì dọ́lápọ̀ ọ̀run ò ní foríjì. ẹ wò mo ti ṣetán àti ìgbà ẹ gbogbo consequences gbogbo orúkọ tó bá máa pè yín mo ti rẹ́dì àti díẹ̀ gbogbo ẹ èmi ni mo fà á ẹ̀kọ́ ṣẹlẹ̀ fún mi. ó lè déèkì ẹ̀dọ́ lápọ̀ èmi ni gbogbo ègún yẹn máa wà lórí ẹ̀ tí n bá ṣe kò pọ́síbù mi ò lè ṣe and that's just the fact ẹ má kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ mí lọ́wọ́. ẹ ṣe lẹ́yìn fún mi o èmi kan rẹ̀ lè ràn mí lọ́wọ́ mi èmi bàbá mi ẹjọ́. ẹ̀dọ́ lápọ̀ ẹ má kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ mí lọ́wọ́. olólùfẹ́ mo fẹ́ ọ kí lẹ fẹ́ mi padà kú lólùfẹ́ mo fẹ́ o. ẹwọ dáàdì kò sọ́nà àbáyọ mi o ọ̀nà kan ṣoṣo yẹn náà ló wà o. àṣàbí àṣàbí. mo dáhùn. má jẹ́ kí n purọ́ fún ẹ o nǹkan tí ò ṣeé ṣe ni o mi ò lè sọ ẹlòmíì èmi tèmi o mi ò lè ṣe báwo ni ṣe máa bá ìyàwó ọmọ mi sùn etí wo ló ń gbọ́ etí wo ló ń gbọ́ báwo lára mi ṣe fẹ́ le níbo ni kété bẹ̀rẹ̀ sórí ni àbẹ́sẹ̀ báwo ni ṣe fẹ́ gbà ló ń di ẹ kò possible náà. ẹ wo kò sí ní tójú òrìrì o ilé èèyàn lèèyàn dẹ̀ ti ń jẹ eku tí onídòdò àwa la máa mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tó ṣe pa máa gbé lákàbá máa lọ gbé spíkà ń ta nígbà tó ń dẹ̀ lọ́nà àbáyọ kan tó wà nìyẹn. wo mi ò ní parọ́ fún ẹ èkúté onídodo yẹn ó máa rún mi nú mi ò mọ̀ jẹ tíyàwó ò bá ṣe fẹ́ kò dé lọ́fẹ́ lónìí àti pé pàápàá à ń bímọ ogun ilé ayé náà ni kọ́ lọ adopt ọmọ yes. kọ́ lọ báwo má lọ àdọ́tọ̀ mọ́. ó tì o ìyẹn ò bójú mu ẹ tún ní béèyàn bá bímọ láyé ogun ni ogun ni àbáwọ̀ ni wọ́n ṣe máa wáyé tí ò ní bímọ ó tì o ó tì o. ṣébi tó bá àdọ́tọ̀ náà ní nǹkan wọn. ìyẹn ò lè ṣeé ṣe àwọn kọ́nà ni. o mm. kí ni tèmi wà discipline o mm. ṣe oníranù mm. mi ò dẹ̀ lè ṣe àánú mi débi ìyàwó ọmọ mi wọ́n náà gbọ́ bó ṣe sá ìyàwó ọmọ èèyàn. Ah wọ́n gbé mi lé lórí gan kò lè kò lè kò ní dìde pàápàá mi ò ní purọ́ fún ẹ. olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ àní olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ. ọ̀kẹ́ mi àjà sórí nǹkan tó ní ká ṣe kì í ṣe pé bóyá ó dùn mí náà náà nǹkan tìjú ni ẹ ó kí n fẹ́ ṣe mo ti gbà fọlọ́run ẹ mo ti gbà fọlọ́run nítorí títí náà ní ṣe fẹ́ ṣe nǹkan ló fẹ́ ṣe má kí mo ṣubú mi ò kó lágbára dáná mọ́ má kí mo kó sí ìgbà má kí gbogbo yìí tá à ń sọ ìkíkún ṣe pé bóyá máa pẹ́ lọ títí dandan lórí ẹ̀ kó sí ìgbà ẹ̀ máa wò mí bẹ́ẹ̀ ni pé. Pe ọkọ ẹ ló fẹ́ jọ lájọṣepọ̀ pẹ̀lú ṣọtí gbọ́. àmì lólùfẹ́ mo fẹ́ o kí lè fẹ́ mi gbọ́dọ̀ mo lólùfẹ́ mo fẹ́ o. bá a ṣe gbọ́ ariwo ọjà concentrate lé mi kí lè fẹ́ mi ká ọ̀dà ó lè wá wọlé síbẹ̀ òtẹ̀ bá síbẹ̀ òtẹ̀ jáde lọ. Ah, irú èwo nìyẹn ibi tó máa bá mi rèé òun jáde báyọ̀ wọ́n ibi tó máa jáde sí èyí ó ṣoore ni mo ṣoore ni ah, àgbàyà ni ẹ àgbà òṣì ni ẹ. nígbà tó ò ní tìjú o ò mọ tó tó yẹ kó ṣe mọ́ ó wọ ọbẹ̀ yẹn lọ́kọ lè ṣẹ́jú mélòó kan ó dẹ̀ takú síbẹ̀ látàlí àná oṣù rẹ̀ mọ́jú ojú òtí ẹ ò ní làkà yọpọlọ ẹ ti dorí kodò. ṣó gbádùn. mo gbádùn dáadáa ṣóun wáìnì mi ni. pé kí ni. nǹkan tí mo ṣe yìí fáǹfààní àwọn méjèèjì kọ́ ni. àǹfààní àwọn méjèèjì ni wípé lò ṣẹ́jú kan kì í ṣe pé wọ́n ní kó kú sórí ẹ̀ sọ fẹ́ parẹ́ sórí ẹ̀ ni látàlí àná tó takú síbẹ̀ tó ṣe ṣe. ṣẹlẹ̀ yóò ní wálẹ̀ kí n tó jáde. èwo ló ń wálẹ̀ kó tó jáde àgbàyà ni ẹ orí kò ní làákàyè ọkọ ló ẹ ti torí kodò ah, ìyàwó ọmọ ẹ ìyàwó ọmọ ẹ ló lọ takú tì ló tẹ bá tì lóòdìdé mọ́. ẹbí tẹ lórí mi ò gbé ebi ò bá má gbọ́rọ̀ sí ẹ lẹ́nu nítorí pé gbogbo fámìlì ló ń bẹ̀ mí pé kí n ṣe kìíní kí n bá yàwó ọmọ mi sùn so kí wá kí la gbé kílẹ̀ ń jù. èmi ò mọ̀ fún yín àgbàyà ni ẹ́ onírànù ni ẹ́ oníṣekúṣe ó ti mọ́ yín lára ẹ ṣe ń ṣe nìyẹn ẹnu ẹ ló wà yẹn adẹjọ bẹ̀rẹ̀ nìyẹn onírànù. wo ìwọ o máa kó òun léyìí o ò ń lọ ni ó ń ṣe ìyàwó ọmọ tèmi aṣẹ́wó oníṣekúṣe ó ṣèjẹ́jú kan ó lè ti síta ó fà á mọ́ra mọ́bẹ̀ ọwọ́ àmọ́yà òun náà wo ó ní báwo pápá. màṣìbò ariwo ọjà concentrate lé mi kí ló fẹ́ pé ká ọjà bísọ̀ mi bébí o. wọ́n lọ sí fún ẹni tí kò lọ́wọ́ lọ ṣọmọ náà smọ́tì. náà smọ́tì. wọ́n lọ sí fún ẹni tí kò lọ́wọ́ lọ ṣọmọ náà smọ́tì. àrùn náà. Ọlọ́run ló ṣọmọ. Alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli, alli. Olólùfẹ́ mo fẹ́ ọ, kí lẹ fẹ́ mi padà. Olólùfẹ́ mo fẹ́ ọ, àní olólùfẹ́ mo fẹ́ ọ, kí lẹ fẹ́ mi padà. Olólùfẹ́ mo fẹ́ ọ. Oh, no problem, you are the man. ọ̀ọ́ni pírọ́bílẹ́mì wọn làlá bá romi ọlọ́mọdé òkórí mi wọ́n tà ní ìlú òsè. ìfẹ́wé ìfẹ́wé kí ni ah, kí wèrè gan kí ni ah, kí ni kí ni kí ni ìdádúró wèrè báyìí. kó sì lọ mo fẹ́ sọ nǹkan fún ẹ ni. ọ̀rọ̀ tó bá sọ tó bá sọ báyìí kó jọ̀dọ̀ tó nílà káyé ni kó wájú tí n fi gbé ọ ṣépè. gbẹ̀lú burúkú sọ̀rọ̀ jàre iṣẹ́ la gan ṣe kú ìtànlé ẹ̀yẹ torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ṣe bí gbogbo tó ń lọ nílé ló yẹ kí ìwọ náà máa rí. káwa lè yẹ. ìwọ ni òbí ah, ohun tó ṣẹlẹ̀ nínú ilé lánàá mọ́jú ni mo ní kí n wá sọ fún ẹ ìjọ mọ̀ pé ṣìfù báyà wọ ọmọ wọn lájọṣepọ̀ lórí mọ́jú ẹ̀ ni. Ah! ìwọ náà gbọ́ nǹkan tó sọ sọ́sọ́ báyìí kó gbóhùn ẹ̀wò ọ̀rọ̀ kátìkátì tètè ògbódò báyọ̀ gbọ́ ṣífù ṣe máa báyàwó mo sùn. ó ṣe kàṣó ṣàṣe ẹ̀mọ́ mi lénìí ó jẹ́ kó mọ̀ pé mi kì í san tí ò bá rí bẹ́ẹ̀ kódà gbogbo bíyàwó yẹn ṣe ń pariwo tó yáta yá yọ yá yọ gbogbo ẹ báyìí ni mo fẹ́ tì mí gbọ́ orí iṣẹ́ àlọ́kọ ìyàwó tó ti wọ́n. ẹ ẹ mo ní sùúrù níbo wá ni màdàmú wá wà níbo ni màdàmú wà nígbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ kó lè ṣeé ṣe. màdàmú màdàmú wà lé wọn jọ ọmọ sí ní gbogbo ohun amòkùnṣèkà ni wọn. irọ́ ni òṣèkà ọlọ́ọ̀ ọlọ́ọ̀ irú wa kátikáti wo lélẹ́yìí irú orí wo làwọn akọ sínú nǹkan báyìí nìsín. ẹ bóyá ká kọ jùjú sí àbápàlà torí ò lọ́pọlọ kí ló rí. ó kàn dàgbà ní oògùn rárá kò sọpọlọ kankan lórí ẹ. kí ló rí. tó bá yí ẹ dáadáa ni ó yẹ kó o ti mọ̀ pé level máa lọ ọ̀gá tá à ń bá ṣiṣẹ́ ẹ̀ ọ̀nbù level ni. level level level. Ah kò yé mi ewu tún ní lẹ́fù báyìí sórí gbogbo nǹkan tó bá ti jọ mọ́ àbò sí ìtẹnubọlẹ̀ báyìí mo pé mi ò mọ̀ ń pa ẹ̀ èmi ò mọ̀ ń pa ẹ̀ kò kí n ṣe kọ́lì mi wọ́n mọ̀ ń pa ká tẹnubọlẹ̀ ká má rí ti ká sùn àní kò já mi tán kí ló ń jẹ lẹ́fù mánu báyìí. àṣọ ah, ṣàná ló dáyé ní òmọ lẹ́fù kódà máa já ẹ tán lẹ́fù ni pé kéèyàn jólóògùn owó ọ̀gá ṣẹ́ṣọ ni hmm. oṣó tó dájú hmm. ó ń ṣe bẹ́lẹ̀ ń jẹ́ oṣó hmm. tó dájú. wá ṣeré christopher wá ṣeré christopher wá ṣeré ṣé owó ẹ̀jẹ̀ lanú láti jọ ìbáyìí owó ẹ̀jẹ̀ ní sálárì tó ń gbà owó ẹ̀jẹ̀ lèmi ń gbà ló jẹ́ kí n bí ẹ́ ògùn owó tilẹ̀ ṣé ti ọ̀nàkó tó náà nìyàbí. kó ṣe tilẹ̀ yìí bí sambisa ló mẹ́ẹ̀ tó tún gà á kankan ni. Ah! ajá. bí. bàtà. dí. ẹ dòjé. e. ejò. Ah, ah. <laughs> ẹ ẹyẹ èpè ń jà ẹ ogun ń jà ẹ èpè ń jà ẹ orí ẹ ti burú kó ṣì láti darí aláìlọ́pọlọ má nìyí kó ṣáni ká gbèdé bẹ̀rẹ̀ má gbèdé bẹ̀rẹ̀ má gbèdé bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ mi bọ́lẹ̀ bí ìmọ̀ pa olùsí ọyọ máa lé ẹ kúrò nílé olóògùn kò bá mi olóògùn kù jí ò ní sinmi. má lọ pé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ò ní mú ìwé go ariwo concentrate don't oh. wanna lose you for anything don't wanna lose you for anything kí ló ṣẹlẹ̀. irọ́ òun kọ́kọ́ ò ṣẹlẹ̀ ṣùgbọ́n mi ò gbọ́ dáadáa mo wà lójú oorun nǹkan tó sọ ń sìn tún sọ. Oh, ọ tí mo sọ pé mo ń lọ sọ́dọ̀ àwọn dáàdì ṣórí mo fẹ́ lọ rí dáàdì fún nǹkan tó wà very important. fi mí lẹ̀. sèmi àti ẹni. síwọ àti tani. Ah, ah. kí ló ń wá káàkiri jọ nítorí Ọlọ́run kí ló ń wá ká jọ sọ fún mi ṣé ilé dádì mi jẹ́ gẹ́gẹ́ bí ọjà tó yẹ pé wàá máa ná nàkúnà ni àbí ilé àwọn òbí mi jẹ́ supermarket tó yẹ pé gbogbo ìgbà ló máa lọ síbẹ̀ tó máa lọ ra everything anything tó bá fẹ́ kí ló ń wá káàkiri wọn mọ̀ yìí. dọ̀lápọ̀ kí ló ń sọ ṣé bí àwọn òbí tiẹ̀ ni mi ò máa sọ pé àwọn òbí tèmi Don't wọn ṣọjà tó tó bó ti iye ọkọ mi ṣáà my àti bàbá ọkọ mi. babe babe just three days ago. No, ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé o fẹ́ lọ kí màámi tí mo sọ pé òkè òkò burú o máa lọ last week no. o lọ kí dáàdì so èmi ń sìn o tún fẹ́. jọ nítorí ọlọ kí ló ń wá káàkiri nǹkan tó ń wá káàkiri ni kò Ah ah. mi kí ló dé. ẹ ẹ òtítọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà orí ẹ̀ ò yé mi mọ́ mi ò understand ẹ̀ ah, ah, ó dẹ̀ pariwo pariwo mo dẹ̀ ń ṣá láti kú tẹ́pọ̀ àmì torí mi ò fẹ́ káwọn neighbors gbóhùn mi ó dẹ̀ tún insist ó dẹ̀ tún ah, ah. Dọlápọ̀ ṣọ́rẹ́ o ṣọ́rẹ́ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o mo ń lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀ ó dẹ̀ ń pariwo báyìí ó mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ kò sí problem bẹ́ẹ̀ bóyá kò gbé fóònù ẹ kó o pé dádì ẹ kó o dẹ̀ pé mọ́mì kó o sọ fún wọn pé ìwọ ọmọ ọdọ lápò tó fẹ́ ìyàwó ẹ o ó sọ pé ìyàwó ẹ kó má wá sí ọ̀dọ̀ wọn ó tọ̀ náà ó simple má dẹ̀ jókòó síbi tó fẹ́ mi sí bíbá ẹ ó dẹ̀ pariwo mọ́ mi nínú ilé mi ó dẹ̀ sọ̀rọ̀ di monitoring spirit ó dẹ̀ block mi lọ́nà nínú ilé mi ẹ mú fóònù ẹ kò pè wọ́n náà mo dúró díẹ̀ kò pè wọ́n sí sí sí sí kò dẹ̀ fi sí spíkà mi máa gbọ́ ah, ah, kí ló ṣẹlẹ̀ gangan náà. ọjà concentrate lé mi kí ló fẹ́ mẹ́ka ọ̀dà bizan mi tọ́lá pọ̀ ooo. Olé, olé, olé, olé, yeah. Olé, olé, olé, olé. Olé, olé, olé, olé, yeah. Olé, olé, olé, olé, yeah. Olólùfẹ́ mo fẹ́ ọ́, kí lẹ fẹ́ mi padà, olólùfẹ́ mo fẹ́ ọ́. Dáadáa ni mo wà ókè. Mọ́mí ẹ wo kò ń mo ti jẹun mo ti jẹun kò ń ṣe yẹn ló ń ṣe mí ń sìn. Mọ́mí ẹ jọ ń bolẹ̀ wà. irọ́ ọmọ yín ni ọmọ yín ni kò yé mi bó ṣe ń hùwà lẹ́nu ọjọ́ mẹ́ta ò yé mi mo mo kò kí ń ṣọ̀rọ̀ fóònù kò kí ń fóònù mo gbọ́dọ̀ rí ẹ má wọ́rì ẹ má wọ́rì ibikíbi bá wà ẹ̀yẹn ṣàṣọ fún mi màá wá bá yín pé mo kí fẹ́ mi padà. mo fẹ́ o. mo fẹ́ o. kí fẹ́ mi padà. mo fẹ́ o. ariwo ọjà concentrate lé mi kí fẹ́ mi ká ọ̀dà. baby, oh. Don't wanna lose you for anything. Don't wanna lose you for anything. àbẹ̀wò wà ní gbogbo ilé ìbáyìí mo rẹ̀ ń pe bùnmi mò ń pè kò gbé call kò tún return call mi òun lélẹ̀ ni mo tún message ẹ̀ whatsapp kò reply àbí ṣé kò kí ń ṣe pé nǹkan tí mò ń rò ló ń ṣẹlẹ̀ báyìí ṣé kò ń ṣe pé ọmọ yìí tún ti lọ sọ́dọ̀ dádì mi kò tó bẹ́ẹ̀ ọ̀ǹgọ̀ ò ní fẹ́ try ẹ̀ tó bá try ẹ̀ má bẹ́ orí ẹ̀ ni. Can you try ẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ lè try mi lọ́tẹ̀. ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ yé yé ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ. ọ̀lẹ yé yé o. olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà. olólùfẹ́ mo fẹ́ ọ o. àní olólùfẹ́ mo fẹ́ ọ o. kí lè fẹ́ mi padà. olólùfẹ́ mo fẹ́ ọ. a ah! gbọ́ mò ń kọlẹ̀kùn wálé ṣe ẹ̀sùn fún mi. pẹ̀lẹ́ bò ni bó o níṣẹ́. adúpẹ́. ìyàwó mi wà ń bí àbí. àà wọ́n ti débi tipẹ́. wọ́n ti débi tipẹ́. bẹ́ẹ̀ ni. dáàdì mi ń kọ́. ó wà nílé. dáàdì mi wà nílé. bẹ́ẹ̀ ni ó wà nílé wọ́n bá wọn nílé gan. mọ́mì mi ń kọ́. wọn ò sí ilé wọ́n ti travel wọ́n ti lọ sí north. mọ́mì lọ north. wọ́n lọ north. ṣẹlẹ̀ kó tó bá ti lọ north bẹ́ẹ̀ wọ́n máa ń tó bíi ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin wọ́n tó di ìjẹta náà lọ. so mọ́mì mi ò sí ilé báyìí. náà wọn ò sí ilé so gbogbo gbogbo ìgbà tíyàwó mi wà ń bí òun àti dáàdi mi nìkan kan ló wà ń lé. rárá o wọ́n bẹ́ mi náà lé àwọn mẹ́ta la wà ń lé èmi wá fi wọ́n lẹ̀ mọ́ lọ́ra dísù so ìgbà yẹn nìkan ló wá ku àwọn méjèèjì lé bí wákàtí mẹ́ta péré dẹ̀ ni mo lò. dúró náà dúró náà o sọ pé o lọ ra dísù. bẹ́ẹ̀ni lọ ra dísù. ẹ ìgbà yẹn nìkan ló ká àwọn méjèèjì lé. ìyẹn túmọ̀ sí pé àwọn méjèèjì nìkan wà lé gbogbo ìgbà tó lọ ra dísù títí dèsè. bẹ́ẹ̀ni dáàdi yẹn àti wáìfù yẹn ni wọ́n wà lé kí ló ń ṣẹlẹ̀ gbọ́n yẹn má fi máa yọ mi lójú ṣé ìṣe fọ́nrán ìfẹ́ máa jẹ òótọ́ báyìí má ti ń gbọ́n lọ́wọ́ yàrá mi lọ́la dísù. oh baby don't worry i'm serious. ẹ gbà mí ìyàwó mi àti bàbá mi. iye iye. kí ló ń try láti sọ. Hmm kí lẹ́yìn méjèèjì ń ṣe. ẹ ẹ ẹ hello ah. Mr Loverboy jọ nítorí Ọlọ́run kí ni nǹkan tó jọ wípé à ń ṣe kí ló dé tó ń fúnra ẹ ní problem kí ló dé tó ń ṣe bí ẹni tó gbé nǹkan mi kí ló dé tó ń react báyìí náà náà kò yé mi ni tó ń ṣe bí ẹni tó gbé nǹkan mi. kò yé mi náà. wo anyway má tiẹ̀ bínú mo ti rí miss calls ẹ rẹpẹtẹ mo wá ní pé kí n jáde òtí bá ti bọ́ sísàlẹ̀ kí n kò pè ẹ́ kí n return calls ẹ ṣó mọ̀ ó dẹ̀ mọ̀ pé ilé ayé yìí ó gbọ́dọ̀ ṣe nǹkan méjì pọ̀ so mo attend sí big baby mi lọ́wọ́ ah, ah, ah, sọ tí bá ti wá bọ́ sísàlẹ̀ i will just call you you know. ah ah ah irọ́ o. má rò rò kúrò ibi tó fẹ́ máa rò lọ yẹn kò rí bẹ́ẹ̀ o má dàbò mi lóhùn ọmọdé ló ń ṣe o àwo ah, eh, gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ yìí àfikọ́ lọ́run ya bá abéṣù mi. hello ọlọ́run ò ní bẹ́ẹ̀ mi wí o nítorí pé èmi gangan olúwàbùnmi èmi gangan lè ṣù. àwọn mi. yes. hello mr loverboy ìkà ni ẹ. Ah. bẹ́ẹ̀ ni. ọmọ tèmi. yes ṣé tó bá jẹ́ pé onírú mi lábúrò nínú ilé yìí wàá ṣerú nǹkan tó ṣe fún mi yẹn wàá ní kí ọkùnrin kó máa ṣerú ẹ̀ fún. kí ni mo ṣe. o ṣe ṣé o rò pé mi ṣì wà lára àwọn obìnrin tó máa ń dúró de thirty seconds twenty seconds and ten seconds yẹn bó o ṣe rí mi bí mo ṣe tó yìí ṣé ò rí kó tó gbé ni mo béèrè lọ́wọ́ ẹ̀ mi ò sí ní gbogbo yẹn mọ́ o and mind you ìkà ni ẹ o. bí dádì ẹ ṣe wà ó sọ fún mi pé nǹkan tó ti yẹ kẹ́yìn méjèèjì kẹ́ ẹ jọ pín òun ni dádì ẹ nìkan ló ti gbà ọ̀pá wọn gbórin dáadáa bẹ́ẹ̀ ni àtẹ̀kànlẹ̀ wọn ń dùn gbà gbà gbà ó ò lè expect mi kí n ṣe máa wà nírú wọn nítorí pé bàbá ẹ̀ tó ń wo yìí tó bá ń gbọ́ lẹ́yìn ìkíní kò tún sí nǹkan mi àwọn ni <laughs> dọ́lápọ̀ ọmọ styles mo máa ń fún ẹ̀yìn tó kí n lè ṣe nǹkan kan tí bàbá ẹ̀ bá gbà mú tí mo bá rìn báyìí tí mò ń rìn báyìí tí mo rìn bàlódé yóò baby go baby i give it to me baby hard up baby. ìwọ kẹ ìwọ tó yẹ pé kó tó ṣe o ti dálẹ̀ mi ò ráyè o. omi ṣó crazy ni so stupid ni àbí kí ló ṣe ẹnu méjèèjì ṣó ti wà wẹrẹ ni. èyí tó bá wù ẹni kò bí. omi ṣó ní òpè ni ṣó ní. dádì ó tó. omi ṣó ní òpè ni are you crazy. ó tó o ó tó o ẹ má kú lé mi lórí. you are crazy you are crazy you are mad. I am not baby. I am not. Should we do more? Go, go, go, go, go, go, go. Dọlápọ̀. Hi, Olúwabùnmi want a divorce. Ah, yes. In tí mo wá ń yóò jẹ yẹn, bóyá kò sọ mommy. mọ́mí ẹ̀, yálà kan ti lórogún, ọ̀kan mú mi mọ́ra, I don't know. Mo fẹ́ máa jẹ́ in full package because I love him and I love everything about him. Excuse me. Bùnmi, Bùnmi, ọ̀dà wa jẹ́ ká ṣẹ́tù. Bùnmi, jọ́ nítorí ọ̀nà Bùnmi ọmọ pé mo nífẹ̀ẹ́. Daddy! Daddy! Daddy! Sherry. gbé níbẹ̀ náà kéèyàn má gbé níbẹ̀ kí n má jáde mọ́ láyé láyé yìí torí pé tí bá bùn yín. Kúnlé Kúnlé ayé mi ti dá Kúnlé ayé mi ti bàjẹ́ kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe àbọ̀ náà wo ló rò pé mo lè gbé gbà kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báwo lọ ṣe ṣe rú ọ̀rọ̀ báyìí kí ni mo fẹ́ ṣe kó dẹ̀ máa wò ó mo mo lọ́fọ̀ ọmọ yẹn aláì mo búra sí i mo lọ́fọ̀ ọmọ yẹn mo lọ́fẹ̀ẹ́ ó dùn mí. ọ̀rẹ́ ọ̀rọ̀ èso sí ni lẹ́nu ó buyọ̀ sí ọ. má jẹ́ ká mú ọ ká mix ọ̀rọ̀ ìfẹ́ àti ìwà àìda ká mix ẹ pọ̀ ah, èmi ò wọ́n jẹ́ nǹkan tó strong ni èmi ò lè gbarú ẹ̀ díẹ̀ kan bá bá mi dánrọ́ ẹ̀ wò ah, e, èmi ya wèrè gan tó bá dọ̀rọ̀ obìnrin. o ya wèrè gan bíi ti báwo. ṣé o mọ̀ pé n tí dáàdi ṣe yẹn ìwà ìkà ni obìnrin tó dẹ̀ ṣe irú ẹ̀ náà àjẹ́ wo tí bàbá mi bá bá mi dánrọ́ ẹ̀ wò wo máa fún wọn poison jẹ ni jẹ́ ń sọ fún ẹ tí n bá fún wọn poison yẹn jẹ tí n bá find out ní three pm by four wọn máa kírun sí wọn lára ni. yes now i will get my gun and shoot him dead him and the girl mi ò ráyè. kí n wá get a gun kí n wá blast bàbá mi. ṣé o mọ̀ pé tó bá ti ṣe lẹ́ẹ̀kan ọmọ máa ṣe lọ ni ok tíyàwó ẹ bá sọ fún ẹ nísìnyí pé òun fẹ́ lọ sọ́dọ̀ àwọn dáàdi ẹ báwo ló yẹ máa fẹ́ o. Ah, mi ò tiẹ̀ lè jẹ́ kó lọ mọ́ mi mi trust ẹ mọ́. that's why. mi ò lè jẹ́ kó lọ mọ́. Eh, that's why you have to kill them ó dẹ̀ mọ̀ pé lórí street once dey bẹ́ẹ̀ parí ẹ̀. Mm, once dey bẹ́ẹ̀ ó máa continue láti máa dé bẹ́ẹ̀ náà ni. tí o ò bá dẹ̀ fẹ́ kí dáadé ẹ continue láti máa dé bẹ́ẹ̀ you gotta get your gun and shoot him dead in her. kémi kí n wá get a gun kí n wá pa bàbá mi kí n wá shoot him dead. wọ́n ti pa àwọn sáyé náà. ale ale ale ale ye ye. Allez, allez, allez. Allez, yo. Ó lè lè fẹ́ mo fẹ́ ọ́. Kí lè fẹ́ mi padà? Ó lè lè fẹ́ mo fẹ́ ọ́. Wàhálà ti pọ̀ jù. Hey, daddy. Ẹyin ah, ah. girls. Yes, daddy. Ṣé dáadáa ni iṣẹ́ sùn dáadáa? Bẹ́ẹ̀ dáadáa. Mo ṣọ́ mo tẹ̀ ti rí ní ojú yín pẹ̀ sùn dáadáa. Mm ju wa mm. gan léke. Mm. Ah, ibo ló dáa láàárọ̀ tó sáré múra báyìí. ah dádì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni bébì yẹn so èmi fẹ́ máa lọ síbi iṣẹ́ ni o torí pé mo ti ń lé gan. mo rí i pé èmi ni o fi jọ lórí kí a ṣiṣẹ́ yẹn o fi everything jọ mí. hello daddy why uh -uh. so tóun bá jọ yín ta lèmi jọ. mọ́mí ẹ̀ ni ni wọ́n jọ of course eh, mọ́mí ẹ̀ ló jọ. tètè da iṣẹ́ ah mọ́mí dà mọ́ mi ẹ̀ tí mo ti ṣì wà ní orí bed èmi fẹ́ ṣe nǹkan kan ni mo ṣe ní wá ìsàlẹ̀ mi ò fẹ́ disturb ẹ̀. wá fìyàwó yín sílẹ̀ wá wá síbi. màá sọ fún mọ́mì pé fi wọ́n sílẹ̀ lórí bẹ̀dẹ̀ wá sí sí ti rú mi wá ń ṣe nǹkan màá sọ. <laughs> um, okay, dad. trust mo mọ̀ pé uh, okay. So, ti dọ̀ ẹ máa defend ara yín níwájú wọn yẹn o I have to be going. no má tẹ̀lé ma lọ mú jẹ́ kí n lọ mú lẹ́kọ̀ọ́ náà. wàhálà ìfipọ̀ jù wẹ̀ mímọ́ mi baby baby dad I see you. we see you. bye daddy. má ti sọ bẹ̀ gbọ́n sùn mọ́ ọ̀rẹ́ ni mo máa ń rò. ẹ wo mi ìfẹ́ wà láò sísá mi wà ráńdọ̀ mi ìfẹ́ wà láò. má wọrí nípa sísá ẹ èmi mo ní kò lè dá sí nǹkan tó wà nílẹ̀ kò bó ṣe wà nǹkan tó bá ká mi máa dínà ẹ bí Peter ṣe dínà Jésù ni mi ò ráyè àní mi ò wo ara mi ò gbà mọ́. ò tí ì lọ ni. mo ti fẹ́ máa lọ náà but mi tún tí lọ ọ̀rọ̀ kan wà tí mò ń rò mò pé kí n sọ fún yín sí. ọtí ń bá dé so ó ní mo ń deliberate kó tó di kó tap mi. Eh, I don't get it èmi àti ẹ wà nínú ilé látàárọ̀ ó wá ń sọ fún mi sí pé òun ń rò ó bí a kò sọ fún mi tàbí kó má sọ fún mi kí ló ń tọ́ láti sọ ṣé a ti fẹ́ máa fi nǹkan pamọ́ fúnra wa ni. no no no no not even ó ṣe occur to me. Ah, ìgbà wo ni wọ́n wọlé tó jẹ́ kéèyàn mọ̀ kó ti dé. Ah, sísá mi máa ti dé ti pẹ́ mi máa fẹ́ disturb yín mà ni. mo kàn ní kí n kàn relax tí ẹnì kí tó wá bá. aláyọ̀ mo ti dé ti pẹ́ mi gàrẹ́ gbẹ̀lẹ́ báwo ni sùkúl. Mm, máa tọ̀ mí. ọ̀rọ̀ <coughs> bèbí mm. take care of yourself. afojú mi sọ́nà mm-hmm. and make sure you call me call me ojú yín máa ń dùn ó ga ó máa ń tọ́jú yín pàmì. máa tàn mí wọ tí gbogbo ara ẹ tó ń ṣáná tó ń ṣe gbogbo ẹ ah, kí ni ká sọ sí i. Mm, ẹ ṣáà máa wá ẹ̀mí kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ wo ìsán mi bí ń pa mí. ibi ń pa ẹ gẹ́gẹ́ bí house helper àbí àkọ́kọ́ náà ò sọ mi kó ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì o tún dé nìyẹn o tún yọ wọlé o kájọ síbí báyìí mi ì mọ̀ pọ̀ ń bọ̀ o wá sọ pé kí ló máa ń mi ní láti sọ fún mi mo ń I can come here anytime I want. Mm, o right yeah, right ilé ẹ níbí o lè wọlé anytime tó bá but ẹ máa pa baby girl yeah. enter the kitchen prepare oh anything goodness. you want. o mo ní nǹkan tí mo ń ṣe nulẹ̀. ilé kí lè ṣe. alẹ́ alẹ́ alẹ́ alẹ́ Concerning the um, proposal, sir. um, a good go through and a dẹ̀ ti proper editing tó yẹ so our company finally said we should give out 40% to your company while the 60% is coming to our company sir. and um, the reason why our company later finalized on that is because we still have a lot of contracts coming to your company while we're still going to share 50 50 percent So this is just like we are opening a first contract with your company. Yes, to back him up. Um, ṣe mọ̀ pé contract yìí àwa gangan la gbà complain wa ló gbà. complain tiwa to tó lórúkọ ni then ẹ̀yin náà iléeṣẹ́ yín náà lórúkọ but a kò fẹ́ ṣe eléyìí láti fi ní trust nínú ara wa then àwọn other projects ta ní Waju and mama share ní fifty fifty like he said earlier so ẹ kàn jẹ́ ká ṣe ilé ibẹ̀ and kí n ṣe mọ̀ pé company wa gangan ló gba iṣẹ́ ìjáde so we have to take the sixty while we are giving you the forty. wow impressive i must say àbí miss lewis skill of feel. sir impressive indeed but if you ask me. I'm so sorry. I am not convinced at all. If you ask me, Mani can't for sometime. Um, I'd like you both to give us two weeks to have meeting with my boss and few few of our staff. So definitely, leave one need two weeks or more to have meeting and get back to you people. Say, you know. Well. Um, anyway, Yorùbá sọ pé tí ògùn ẹni bá dáni lójú a máa fi ń gba ọ̀rẹ́ ni fún ìdí èyí tí nǹkan tí a bá wá ṣe ń bí bàbí tá a wá present tí kò bá dá wa lójú àbí tá a bá mọ̀ benefit tẹ̀ máa rí ń bẹ̀ a ò ní máa prolong matter àbí ká kàn wá ń bíbá ìnirú ọjọ́ ìní ṣe ti understand so tí ẹ bá sọ mọ̀ pé kò lè work ẹ kàn jẹ́ ká máa lọ because kò need ká máa waste time ara wa two weeks yẹn ti pẹ́ jù in fact àwọn tó fún wa ní iṣẹ́ ìgan five days àbí five days gan náà fún wa ká fi parí everything ká fi finalize everything so we don't see any reason to just wait for that two weeks so yeah. we have to be going. ah kò tí ì tó yẹn. as a matter of fact um, I don't really see anything good in we waiting for two weeks sir. Yeah. because as you can see we have the boss right here and you are here so, so you guys I think you guys should just call each other. in fact I want to be wa gan we have just like five days right. of course five days. so we can wait for two weeks. wow impressive i must say actually mo ti rí wípé gong méjèèjì gangan ni ọjà ti company yín i like the. banters and like the back and forth especially bó ṣe to try láti convince mi contract yìí ó very juicy We ó my favorite company then at the end of the tunnel ó máa túbọ̀ favour company wa so it's a very very welcomed contract. Uh, being the boss. I would like the both of you to Excuse us. excusas que fundo with minha Miss Lewis, in name. Little time, Echo Wani, waiting room. We'll get back to you shortly. Okay. Thank you. Thank you. And thanks for the compliment. Yeah, you're welcome. <laughs> Mr. Bayo, right? Yeah, of course. And Miss Bumi. Yes. Thank you. So, I'm not convinced. You're not? I know. Why? Ah, kò tiẹ̀ mi ì lè sọ pé nǹkan báyìí but mi ì wà convince kí lẹ́yìn rò. okay Ms. Lewis ní tèmi in totality this contract is not a bad one. okay sir. Mm-hmm. èyí tó wà very flexible ni ṣòro gbogbo nǹkan tí wọ́n ń sọ is either sixty forty but at the end ó máa wá jẹ́ fifty fifty nǹkan tèmi wò professionally ìdí tí ọ̀gá wọn fi rán wọn sí wa ni wípé wọn ò ní financial capacity láti project contract yìí so wọ́n kàn wá shoulder tó máa lean on I'll show you something very very juicy turn to second to the last page wàá rí cabinet. Yes, come in, please. Um, only anything can register. Yeah, Ejoku, Ejoku, Ejoku. Only anything can register. Yes, yes, of course. I mean, mo ní pé kẹ́ yọjú sí mi, ó ní nǹkan kékeré kan tí It's fẹ́ very info. fún. ṣé àwọn méjèèjì no not you mr bayo ṣẹrẹyìn tí màá láìkẹ lọ rí miss lewis okay ẹ need láti discuss logistics yẹn because ó wà nínú clause proposal ẹ deliberate lórí ẹ anything tẹ bá ti conclude ẹyin ẹ jẹ kí n mọ. Oh, oh, oh, yeah it's okay i like your clothes by the way. thank you. i should get one for myself. <laughs> so fire. So. So. <laughs> Miss Bumi, right? Yes. can call máa like láti appreciate effort in lórí presentation tẹ́ I must say that was really really classy. The zeal, the specification, agbekale. That was so, so professional. That's a retreat of an intending manager. Thank you so much. Thanks for the compliment. Thank oh, don't you. thank me. I'm just saying what I saw. Thank you. Uh, Bomi. Yeah? Me o bá o mind, I was thinking bóyá àwa am a you know, I'd like to know you better than this and. Friends? Maybe something more. If you don't mind anyway, Mama. me or Danny mind tó Bali lè punch digit ẹ̀ so that màá keep up, you know? <laughs> hey, come on. It's okay. Ale, ale, ale. Ale, you. Olólùfẹ́ mo fẹ́ ọ. Kí lóòótọ́ ni. Kò ń ṣe nǹkan kékeré àgùdọ̀ fọwọ́ yẹpẹrẹ mu. Ó mi jù bẹ́ẹ̀ lọ. Mọ́mí, hmm. ó dàbí pé sista mi on serious gan this time around o. Ẹ mm. ìkwayọ̀ ti wọlé dé. Ah! I'm even happy that somebody is leaving this house as soon as possible. Ah, ah really? I can't wait. Hey, ah. I'm so ah, happy. Ọlọ́run àgbà mi kẹ̀. Orí pọ́ta pọ̀ jẹ́ ní mi lọ. Ọlọ́run mọ́ mi. And mommy, Mọ́mì gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ́ You can Mi ò kí n carry last. Níjọ́ yẹn, sista mi, ẹ̀rù máa bà yín. Ẹ máa rí èrò ẹ̀yin Ah pé ah, níbo náà ti wá. Ah, ah, inú mo náà ti dé ẹ máa rí lọ́jọ́ yẹn owó gan mọ̀ pé àwọn fámìlì wọn náà òun ní ọjọ́ yẹn. yes really dem go take. sori tètè ráwọn abólówó ṣe mọ̀kùmọ̀kù wọn á bẹ lówó máa ṣe tó lówó owó gan á béèrè pé kí ló dé báwo lẹ ṣe ṣe mí sí kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, eh. ṣé bí wọ́n ti ẹ̀ bímọ sáyé náà kẹ́ ẹ tó sọ pé kó rá kòròkó tó dìpọ̀ máa bẹ̀rẹ̀ sí ní rìn torí ọlọ́run ṣé wọ́n mọ̀ pé aṣọ ìgbéyàwó mi ó láti ju wedding kan fúnra ẹ̀ lọ eh. wàá mú àwọn aṣọ jáde báyìí tá ẹ̀yìn aṣọ ìgbéyàwó lágbájá rèé wọ́n dẹ ìgbéyàwó dẹ ti túká. mọ́mí ṣe rí nǹkan tẹ́ sọ yẹn gan-an òun ló jẹ́ kémi gan máa wà very careful hmm. nítorí pé nítòótọ́ o mo nífẹ̀ẹ́ Dọ́lápọ̀ o mo dẹ̀ mọ̀ pé òun náà love me. Mm but mo fẹ́ study ẹ̀ dáadáa mo fẹ́ hmm. mọrú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ mọrú ilé tó ti jáde mo fẹ́ mọ̀ bóyá ọmọkùnrin tí mo lè fi ṣe adé orí mi ni hmm. kí n tó wá introduce ẹ sẹ́yìn ẹbí mi. káwa náà tún lè wò ó. yes o hmm. because mo mọ̀ pé family mi wọn kéré nínú ayé yìí wọn tóbi gan. yabi wey yabi yabi. yes o. I agree with you my darling I agree with you my darling. nǹkan tó da náà ni. Ah. hey ah. daddy. That's my daughter. Yes, daddy. Uh-uh, uh-uh, daddy. Uh òun nìkan ni dọ́tà yín? What about me? My daughter too. Ojo wu kúṣá. Mommy, ojo wu. Ṣé mi ló ń ele. ní elé? Ṣé mi ló ń lo ṣóhun nìkan fún? Mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣẹ́gbẹ́ ni mo ń ṣe ni. Hmm. Má wọ rí. Má bínú má dalẹ̀. Má bínú má bínú ṣùgbọ́n má bínú. Ẹ wo inú mi ti ẹ̀dùn pẹ̀lú nǹkan tí mo bá ní ẹnu yẹn. Ó yẹ kí n mọ̀ pé akọ ẹ̀ ò tún túnra ẹ̀ kọ́ ọmọ tí ó gbẹ̀kọ́ ni ẹ ṣé orí ọkọ yẹn tó bá ti observe ẹ tó dé gbé kò ń ṣọmọ burúkú kò ń ṣe ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn àwọn ọmọ tó máa ń tẹ̀ka bí kí ló ń pè wọ́n yẹn. àwọn ọmọ nìkan eh, eh, eh, àfẹ́ yẹn o à ń sọ ni. ọmọ gidi ń dọlá pọ̀ mo kàn fẹ́ stọ́ọ̀dì ẹ̀ díẹ̀ sí ẹ má wẹ̀rẹ̀. no problem mo wálé fún èmi àti mọ́mí ẹ̀. very good exactly my point. wọ́n <laughs> jẹ́ kó lè mọ nǹkan tí mò ń sọ. So o lè bèrè ní ọwọ́ ọmọ mi ṣorí gbà tí mò ń fẹ́ gbà yẹn tí máa ń gba ẹ̀ǹkulé wọlé nǹkan tójú mi rí. Ah! <laughs> in fact mọ́mí ẹ̀ wọ́n burú gan-an but mo make sure pé mo observe ẹ̀ dáadáa kí n tó fẹ́ ó tiẹ̀ níjọ́ kan tí mo lọ lé wọn mọ́mí ẹ̀ ti domi si wa ni oríire èmi àtàwọn ọ̀rẹ́ mi. ọ̀dọ́ àwọn ọmọ mi ìṣètò tọ̀ ni kò dáa o. mi ò tí ì nífẹ̀ẹ́ gbà yẹn. Ah! but mo make sure pé mo mọ why kí n tó hmm. fẹ́ ah. ìgbà tí mo fẹ́ tán ló bí ẹ̀yin ọmọ alálùbáríkà yìí. wow and that's why this eh, home is beautiful. so sometimes we allow love to grow. you know a ṣẹ̀ṣẹ̀ ń try láti get to knowing one another ni má sọ bẹ́ẹ̀ o mo nífẹ̀ẹ́ o. jẹ́ kí n sọ fáwọn ọmọ. <laughs> ó tiẹ̀ nígbà kan tó yẹ pé a ní misunderstanding ni mo bá ṣàfibínú lọ bá mọ́ mi nígbà tí wọ́n máa dé torí ìfẹ́ yẹn ti pọ̀ jù lára ẹ̀ mm-hmm. bó ṣe dé báyìí ló bá káwọn ọ̀rẹ́ wa kó gbogbo wọn wá mm-hmm. náà ń dọ̀bálẹ̀ náà ń dá bàbá níwájú ilé wa ṣe nígbà tí dáàdì mi kí wọn mọ́lẹ̀. wọ́n gba bàtà ẹsẹ̀ gbogbo wọn pátápátá wọ́n tún yọ fìlà orí wọn kúrò oh. wọ́n fẹsẹ̀ rìn láti bẹ̀rẹ̀ délé ni. Oh. díẹ̀ kò yẹ kó máa sọ yẹn lójú àwọn ọmọ wa ah àánú. a jẹ kó mọ ogun yẹn. ẹyọ gbúdọ̀ mọ iye obìnrin òun lọ́nà la ṣe ṣe gbogbo ìta ṣe yìí kó má di pé a máa wá tọwọ́ bọ̀ tán àwa máa pariwo pé iná ń jó wa. ok mọ́mì yes. wẹ̀mí mọ́ indirectly ṣé kò ń ṣe pé ẹ fẹ́ lé mi kúrò nínú ilé bàbá mi because kò yé mi ọ̀rọ̀ wedding ti ah, ó ti. <laughs> Eh, eh, olúwa bùnmi ṣe fẹ́ gbọ́ sórí in a woman's life it get to a time to yẹ pé fúnra ara ẹ o máa mọ̀ pé ó yẹ kó kú òlé kò nídìí kí wọ́n lé ẹwà kàn mọ̀ pé ilé ọkọ ti tó lọ. amẹ́ríkà náà ló o olúwa ló ṣe rí o olúwa ló ṣe rí o olúwa ló ṣe yó olúwa ló kó take care rẹ ṣùgbọ́n. trust me i will. okay You wọn náà the man, miss Major. I'm my àmì Ah. You ah. wọ́n ló tẹ̀ mọ́ tó bá miss mi ta ló tún fẹ́ miss. àbí hmm. ẹ̀yin àti love love you ń shy. ẹ ṣàmọ́ máa fi láwa lójú ni ó Kini, Kini. You kí my ìwọ má wọrí ti ẹ á tó kàn ẹ sórí oyè tó wà lẹ́yìn màkànmákàn ni adẹ̀mọ́rú yín tó bá bẹ̀rẹ̀ tiẹ̀ ń sìn tó bá jẹ́ òun ni ìgbà lọ́run tó wọn aṣọ ráì tó wọn aṣà lọ́mọ. anyway um, sister mi ṣe mo pé mò ń padà sí next week. kò sí problem nípa yẹn now next week. Ah, mi nìkan nínú ilé. Ah, ah, kí ló mi ìbá ìwọ nìkan bébí mi ṣì máa wà round now àbí. àná wọn pé mo ní àwọn business kan tí mo ní láti attend sí ṣe bó sọ mi pé in the next three four days ó ṣì máa wà round out of seven days tó wà tó bá ti lò four days pẹ̀lú ẹ three days tó kù wàá dẹ̀ manage ara ẹ. jọ̀nà ewu ni mo ti gbọ́ kì í ṣe pé kí n lọ́ọ̀sì kí wọ́n náà mú ṣẹ̀tẹ̀ kó bọ́ síta kó fún un nìkan sílẹ̀ nílé. ah ma dúró tì I'll take care of it. I love you, baby. Mm-hmm. Thank you. Ẹ jẹ́ kí mi tètè wá lọ. Yeah, no problem. Wá Wo two weeks àbí mm-hmm. tó bá ti jù bẹ́ẹ̀ lọ. Mm-hmm. kíni. máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ yẹ máa bọ̀. bébí omi sí mọ́ omi sí. kíni. Ah! don't worry. ọ̀sẹ̀ múlẹ̀. thank you. take care. Hmm. Hmm. Gagolo. Gracias. ògùn pa. wo bí tí aago mẹ́wàá alẹ́ bá ti lè lù báyìí mo ti wà á ta. ó rò pé ojúbọ lèèyàn fi lèèyàn fi ń ṣọ́ta. he a registered vigilante ó lè ń dá wọn láàmú bẹ́ẹ̀ máa yí wá fò fẹ́ǹsì ní ẹ bá mú bọ̀ ló bá yín fún ó lè ló pé. ọmọ ìyá mi àbúrò kan ṣoṣo tí mo ní láyé lọ́run òun ló kù ó jẹ́ jókòó síbẹ̀ ó káwọ́ gbéra you guys are doing nothing about it. gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ torí Ọlọ́run láì ṣe pé oníbi kan oyè oníṣọ́ọ̀bù síbì kan àbọ̀ ní ọ́fíìsì síbì kan tó ń lọ. ẹyẹ ẹyẹ lè ẹyẹ onísàsùn ẹyẹ ń jẹ ẹyẹ mu akórira nìkan ni òní yìí. mi ò ní gbà ọ ọmọ ẹ kó fi kankan gbẹ ní o ètò ọ̀pọ̀ ọmọ mi bá ọgbọ́dọ̀ pàdé. ṣòbí pé ọ̀sán ilé ló ń jẹ ọ̀sán suspect pé inspector Fẹ́mi ló pa máa ní. mo gbóná bí ẹlẹ́gùn ṣàpàná o ṣàpàná gan ò gbóná bí ẹlẹ́gùn ẹ̀ o. I can't kill myself for you tell me where you are now I'm ready for you. mo ta kù ó ní kéde má gòkè àná. òun tẹ̀lé mi lọ. adébọ̀ mi. ẹ̀yin ló pa ah, ọmọ ń pa ẹgbẹ́ lámàdé bẹ̀tẹ̀ máa sọ pé ó ti di gbáù nìyẹn. mi ì mọ kankan pa àbú ẹ nígbà tí mi ò daft tí mo mọ̀ pé tí nǹkan ìbá ṣẹlẹ̀ orí mi náà ló ń padà bọ̀. ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ yẹn. dákẹ́ àní ọ̀tá fẹ́ kó nílé yìí ìtorí wàá ṣe tí à ń jẹ náà àwa pa yín ni. Fẹ́mi tílẹ̀ bá ti ṣu ẹ sọ́dọ̀ bukki mm. please má fà lẹ́rìn máa bọ̀ lọ́tùlá. so mo lè sùn lọ́sàn. gbogbo tàbá sókè tó yí dógórí tọ́ba yóò bá rí tọ̀run rí o. Ah! ẹgbẹ́ ìròyìn yẹ́ ẹ bá gbé tì ni ò bá olówó kan ìdílé múra ah. yes èmi ló sọ bẹ́ẹ̀ fún yín. bájájú ó ṣe fẹ́ sọ pé ẹni tó pa mí lọ́mọ kó máa lọ free màá máa wò ó gbà yẹn ẹ tó bá ti bá adé kóòtù wọ padà lẹ́yìn wa. àwọdé ọ̀gbẹ̀rì tí ó máa wẹ́ fò ẹ máa sá lọ fọ́ máa wo eriwo àjàgbó àyàtọ̀ àyàjẹ. kí àánú rí kíní fún gbà. bọ́lá ti wá. kẹ̀bá gan oúnjẹ ààbọ̀. ó mọ iye olúgbòhùn rántí ní mọ̀ràn. ẹnì ya ọmọ ṣe ń kẹ afẹ́rọ́ wa. kábíyèsí bá ti lè dá nǹkan ní wọn sí méjì hmm. tọ́ba bá pàṣẹ láàárọ̀ èmi ó pàṣẹ lọ́sàn-án ó sà èmi gangan ò sà. Ah, ilé jẹ́ lóko. kí ló fi lè ṣó bẹ́ẹ̀ kébi pa wá fún sínú ilé ni wọ́n pe àwọn afipágbowó. Ah! àwọn ọmọ wọn ṣe jagunjagun ni wọn lógun ti jinú ẹbí wọn èmi ni ògùn ti jí ìlú yìí ògúndélé ajagungbayì. ìyẹn mú gbẹ̀gbin mọ́ra nígbà míì ni. ìgbẹ̀gbin mọ́ra bá sì ìdí bá sì kẹ́rẹ̀ báyìí ẹgbọ́dọ̀ lọ́kẹ́ lọ. ṣé wọ́n fún ọtí gbọ́n mi bí kò jẹ́ mi lówó. ṣé kò wọlé rí bẹ́ẹ̀. wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdánù ọmọ ni. iná màrú gidi jó. Ah! irú mi. lórí ah! lórí ilé ni wọ́n ti bà tiẹ̀ jẹ́. a gbéṣẹ́ fún ọkùnrin tí wọ́n ń pè ní ọkọ ìbọra. èso láti bọ́. iye kẹ́yẹ tó lòun ó fìdí ẹ̀ paná ìwé ó ṣe tó tí ó dẹrù ọ̀pásùn ni. obìnrin oríta gbẹgbẹlẹkú gbọ́ àdán. ìwọ̀n bàtọ́ bá mọ ọwọ́ wẹ̀yìn bọ́ba díjọ́ adébáfọ́sùn lẹ́yọ̀ tí ń sọmọ bíbí náà dẹ́mu ìlú ojoojúmọ́ tọmọ náà gbogbo. pẹ̀lú ẹwẹ́ ìdí pẹ̀lú àgbékalẹ̀ pẹ̀lú ohun tó ní mínì yóò bá kárí kémi béèrè tó bá bọ̀ police station nígbà tí yóò bá ti parí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó bímọ rẹ̀ ló. wọ́n ní ebú àlọ́ níta àbọ̀ níta rẹ̀ jẹ́jẹ́ lọmọ lọ́wọ́ ń jókòó ẹ̀ sọ́run tó ń pè wáyé ṣé káwá jẹ́ kọ́ mọ́ máa jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọ̀ nípa ẹ̀ ìwọ làjọ máa ń jẹ nílé náà nǹkan tí fámìlì bá ṣe tí wọ́n bá jẹ òun náà làwọn jọ ń jẹ. èyí ti wá rí tàbí fún ọmọ ìdájú sọ lóògùn mi nìkan ṣé wé la máa ní ìwọ̀n ọ̀já ni àbí gbò la máa ní ìwọ̀n wa. you know what you have me? The embarrassment. For example, when we talk about twins, identical twins, we talk about àwọn ìbejì tó bá jọra wọn not identical twins àwọn ìbejì tí ò jọra wọn so that means the molecular formations of the DNA exhibit the same attribute, and that is replicas. ẹ jọ gbà mí kí ló dé pé yẹn ẹ̀dá máa ń fara yín sínú ìṣòro fún ara yín ọlọ́run ní kò ṣòro mọ́ yín ẹ̀dá múra yín kìjì báyìí jẹ́ kíra yín sínú ìṣòro. ohun èmi náà kí n wá ṣe inú just general body check up. ihun tó jẹ́ pé kémi fún ara mi bá fẹ́ ṣe nínú ilé mo máa sọ fún máa ń dùn ún. òun lèmi ni. Izu, not that. Imagine all the ailments that he treats fún woman yìí gbogbo ẹ̀ ló tún tún come back not that he just came back with full force. àbúrò be styling and ṣe nice. Fast, i love it. tó bá popo my wọ́n máa fáìn gan ẹ̀bùrọ̀ rẹ̀ ó dẹ̀ máa ah, ah, ah, fi ìtò bóò ní ìjà rẹ̀ I'm happy to see you. See me, Emma. Okay, oh, happy to meet Emi Abi. Ah, no, you inú mi dùn láti rẹ̀ yín. Babe. Àbí ògbọ́n nǹkan tó sọ ní àárín. Ṣé o jealous ni? Náà mi ò ṣe ní jealous. Wọ́n máa wọrí. Àwọn sọ fún dádì kọ́ sáà. Kàfọ́ mi ń glass cup. Oṣù. So now kí lè fẹ́ kí n prepare fún yín kí lè fẹ́ jẹ anything má ṣe. ẹ eh, anything tó máa yá náà. àti ẹ̀wẹ̀ má ti ju anything tẹ bá fẹ́ ni má ṣe kódà kẹfẹ́ yá. Ah, ẹ ká sùn sá ẹ ká sùn mà. how are you. fine sir. Ah, ah. eh, eh, àbúrò ọmọ ẹ dọ́là pọ̀ jókòó jókòó wáyé. thank you sir. dọ́là pọ̀ dadi ó gbọ́ pé ó pọ̀ tó yìí ẹ eh, dadi ṣe bẹ́ẹ̀ ni mo fi jọ náà. ẹ eh? ẹ̀mí ah. bíi ti báwo ìgbà tí ń palẹ̀ ìyá ẹ mọ́ kò tóbi tó báyìí. ṣé ẹ gbọ́rọ̀. Ah, ó tó yìí eh? ó tó. kíni. ìlẹ́jàre hmm. my dear báwo ni gbogbo nǹkan mọ́mí àti dájì nǹkan. àlàáfíà náà wà àwọn gan sọ fún mi wípé kí n máa kí yín bíbá káwọn dẹ̀ máa gbọ́ nílé lọ́dọ̀ àwọn lọ́hùn. ẹ ṣe òkúrẹ́ wàá bá a jíṣẹ́ fún un pé a ní kò kí wọn pé a gbọ́ o. ìgbà gbọ́ my dear sórí dọlápọ̀ tó ń wò yìí òun nìkan ni lọ́wọ́ wa o ó tóbi lọ́wọ́ wa o jọ ń torí tọ́lọ̀ mo fẹ́ kó máa bá wa kẹ́ kó máa bá wa gẹ̀ ọ ti to tó bá ṣẹ̀ àbí ó ṣe nǹkan tí ò dùn mẹ́nu ránṣẹ́ sí wa ṣètùgbọ́ ibi tó bá ní o gbára sí ni kò gbára sí o nǹkan tó bá ní kò tọwọ́ bọ̀ ní kò tọwọ́ bọ̀ o Dọlápọ̀ ẹ̀wọ̀n náà máa bá a tọ́jú ẹ̀ o. Ah. ẹ ṣe dandan ah, ọlọ́run aṣeyín lọ́rẹ̀ ara yín kalẹ̀ nígbà tó mọ̀ yìí nǹkan àtúbọ̀ tẹ̀ fún yín ní ṣiṣẹ́ gbé aláyé ò ní bá yín jà. ẹ tó kẹ tó kẹ oúnjẹ náà ń kọ́. five years max. concentrate I don't wanna. Ọlọ́run ló ṣọmọ kristu. Ọlẹ́ Ali, Ali, Ali, Ali, Ali, Ali, Ali, Ali, Ali. olórí ẹbí ọmọ ẹ̀gbọ́n yín adétọ́nà ti ṣègbéyàwó fọmọ hmm. èmi ló dé tẹ̀ wá. wọn àbù mi gbọ́ ni wọn ò gbọ́ nǹkan kan. wọn ò bù yín gbọ́ kẹ̀ ṣé kò ń ṣe pé ẹ̀ ń jà. Ah, ah. ìjà bíi ti bọ̀ kí ni ó fẹ́ fàjà àjà ọ̀rẹ́ lajá òun ọ̀bọ̀ ń ṣe ọ̀rẹ́ ni màdùn òun àyà. ṣùgbọ́n ọmọdé òun ní ṣadé tọ̀nà ọ̀làjú ni ojú àlàsódì òun ló fẹ́ gba nǹkan gidi sọnù lọ́wọ́ wọn. kí wàá lọ́làjú ní ṣe pẹ̀lú ìgbéyàwó. wọ́n ní mẹ́wàá ṣe o bẹ́ẹ̀ ni ní ilẹ̀ yorùbá ṣé ọmọ ìpé yorùbá láṣà ó ní ṣẹ̀ṣe àṣà tó dùn tó dùn wò yorùbá sì lẹ́wà púpọ̀ jù iyì àtàpọ́nlé ń bẹ lára yorùbá wa bọ́mọ yorùbá kan bá fẹ́ wá ṣègbéyàwó dandan ni kí gbogbo ẹbí pójú síbẹ̀ <laughs> nítorí iyì ẹ̀yẹ ìmọ̀ ń pọ̀ ń bẹ <laughs> ìgbéyàwó lémi bá ń jókòó àjàdí ìkọ́ ọmọ ẹja ti ń pẹ́ yàrá ọmọ ẹkùn ti ń pẹ́kùn èmi ọmọ ẹfìrò ẹkùn wọ́ nínú nígbà tí mo sì ń bẹ ní ṣọ̀gó òde tí bàbá yín ò tí ì dọ̀yànú gbá èmi bá ń jókòó ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣègbéyàwó lọ́dún náà lọ́hùn-ún àjòkòó ọ sunkún lónìí. ẹkún bíi ti bò àwọn èyí sunkún nù wọn wa tajò tajò tó o bá gbóhùn ẹkún bóyá aṣẹ ìbímọ tuntun hmm. <laughs> ẹkún bíi ti bò ó sì wọ. Ah. <laughs> ó sì ẹ̀dá bọ́dí sọ́wọ́. Ah, ah. o mú ọ sọ́wọ́ lónìí olóògbòjò mo kọ́ ta mo kó pè o. ọ̀tá jẹ́ òpèlú o gbọ́dọ̀ fọwọ́ jarí. o jẹ́ eré ẹ̀ ṣé mo rí lẹ̀. <laughs> ẹnu ìgbà tó dìde yìí ó ti fẹ̀yìn ẹ̀ jẹunlẹ̀ bí ẹ̀mẹ́ta. a ń sọ̀rọ̀ dìna náà mo rí i. ẹ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ nítorí ara mi ò yà sí ayò lónìí. táyọ̀ dèrè sí ọ. wọ́n sì mọ bí mo ṣe máa ń pa ọ. ẹ ṣáà ṣe gírí ẹrẹ́gí ẹ̀yin ọmọge ìlú fìdítì. Ah, ah. banjoko níyùn ìwọ náà lẹ́nu rẹ ah, ọmọ yẹn lẹ́kọ̀ọ́. wo jókòó torí kó jẹ́ wọ ni o torí kó jẹ́ wọ ni. wo àwọn omidan tó rí àwọn oṣù yẹpẹrẹ o bẹ́ẹ̀ sì ni àìsàn omidan yẹ̀yẹ́. ọ ìsobidọ olùfìdítì lásán oh. ah. ah. sọra wa tó yìí omidan àgbáyé là wà. Ah. ó parí <laughs> tó bá wa rí bẹ́ẹ̀ àgbà nípòmìdán àgbáyé ni. ṣé ẹ rí ká má purọ́ kò sí ẹni tẹ́lẹ̀dùmarè dá tí ò rẹwà àmọ́ ṣé ẹ wá rí ti jíbìkẹ́ à lọ. Ah, jíbìkẹ́ ò rẹwà olódùmarè dá ọ dáadáa ó rẹwà o tún ní ìwà pẹ̀lú hmm. ah, ṣé ò rojú ẹ ni àdùmáàdán àpọ́nbẹ́pọ̀ rẹ olójú ẹgẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ eyín mẹ́nugún ah, jíbìkẹ́ ò ń pa mí bí ọtí ṣé wo ò rà tẹ̀lé ẹsẹ̀ ẹni òòrè nǹkan ọwọ́ ẹni ńṣe ló dàbí ìgbà tí lékèlékè bá ṣẹ fún síyàn lọ́wọ́ sórí ah. ah, jíbìkẹ́ orin ìfẹ́ tí mò ń mọ́ kọ fún ẹ ní gbogbo ìgbà òun náà ni wọ́n sì mọ́ kọ fún ẹ jíbìkẹ́ mo nífẹ̀ẹ́ rẹ. ejò sí àròyé yóò wá pọ̀ bí. mi ì mọ̀ sọ bẹ́ẹ̀ o ṣe bá wà yìí àwa la rẹwà àwa la láwùjọ kò sí wàhálà eyín tẹ ẹnìkan lórí bí eyín mẹ́nu hmm ẹnì fún òní bẹ́ẹ̀ dá o àmọ́ kò tí ì kàn yín Elédùmarè náà ò ṣe fi yín àmọ́ ṣé kì í dídì kẹ̀ àgọ́ mi ni ó débi yẹ. ó parí ó tiẹ̀ wá dà báyìí ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta ibo ló wá dà gangan. àwa máa ń lọ sódò màánù a fẹ́ rè ṣeré omidan. Ah, ah, ó ti wá dà ẹ jáde kọ́ ọmọ olùbọ̀ káàjọ máa lọ àbí. Ah, irọ́ o odò tá à ń lọ ìtawọ́ obìnrin ni tó bá sì kan ẹyin ọkùnrin àrùn fẹ́ sọ yẹn mo pè yín. ìrètí pípẹ́ máa ń sọ̀kan láàárẹ̀. já lọ gbé àwọn ọkùnrin. máa wọlé ọ̀rẹ́ mi. wọlé ilẹ̀ yọ. ẹ̀yin ọ̀rẹ́ mi. Hmm. Ah. Eh, mo kò wọn ló máa ń nà a ní tìtorí pé èmi ni mo kù ní àgbà ọkùnrin nínú ẹbí yìí ká wá fi ojú egbò ká fi tẹ̀lẹ̀ ìdí ni tí mo ṣe mú ẹ wá sọ́dọ̀ ìyá àbèjì pé gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ nínú ilé lẹ́ẹ̀kan wàá wá tún sọ lójú ìyá àbèjì àwọn náà gbọ́ nǹkan tó sọ. ẹ̀yin ẹ ṣé mo dúpẹ́ ẹ túbọ̀ pẹ́ fún wa àgbà yín sì dálẹ̀ ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí ní pé mi ò kì í ṣe oníranù ọmọ. àti wípé ẹ lè fi oògùn mi gbárí nínú ẹbí yìí. òdòdó kan ni mo rí nínú ẹbí ọlálọmí òdòdó yìí rẹwà púpọ̀ ó sì wù mí kí n fi ṣaya torí pé mo nífẹ̀ẹ́ púpọ̀ mo mọ ohun tí mo fẹ́ o lásìkò tí mo fẹ́. ó sì wù mí kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ bá mi gbígbèsè lórí ẹ̀. inú mi dùn gan-an inú mi dùn kò burú ọ̀hún tọmọdé bá tó lọ́kọ á lọ́kọ tọmọdé bá tó ládàá á ládàá nù ṣùgbọ́n bó bá ṣe máa jẹ́ dáúdù ilé yóò fún yín lésì. a dà fún ẹ ìwọ náà dàgbà wàá rọmọ pè ránṣẹ́ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ nítorí pé o ò wò pé èmi àti ìyá àbèjì ẹ̀ a kì í ṣe bàbá ẹ̀ a sì kì í ṣe ìyá kó o wá lọ dá ọwọ́ wú àmọ́ gẹ́gẹ́ bí ọmọ dáadáa tó jẹ́ o tún wá hùwà ọmọ dáadáa yẹn o wò pé kó tó lè gbé ìgbésẹ̀ ó yẹ kí n fi lọ àwọn àgbà tó wà ní lẹ́ẹ̀kan sí ìwà ìṣesí ẹ kò ní bọ́ ọmọ aráyé náà ẹ ṣó wá rí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ wà wá fún èmi ní ìgbà díẹ̀ láti ṣèwádìí lórí ọmọ tó sọ yìí nítorí pé àwọn ọmọ tó wà lóde ń sìn ọ̀pọ̀ òyìnbó wọn ló ń fi dídùn ṣe wa wọ́n dá lójú ni ṣùgbọ́n ìwọ o wá ṣọmọ àgbà o wò pé ọ̀rọ̀ yìí o àfi kí n fi tọ́ àwọn tó jù mí lọ gẹ́gẹ́ bí o ṣe wí o ò jẹ́ kí ìfẹ́ o ò jẹ́ kó bò ẹ́ lójú. àwọn ah, ò jẹ́ kó bò mí lójú o. Hmm? lẹ́ẹ̀kan sí o ní tẹ lẹ̀ mọ́lẹ̀ gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ lọ́lọ́run abẹ́ lọ́lẹ́dùn àbá ẹ̀ fẹ́ ẹ ṣó wá rí ọ̀rọ̀ tó sọ yẹn èmi ti gbọ́ o mo sì ti gbà àmọ́ wàá wá fún mi ní ọjọ́ díẹ̀ tí ń gbé alárinà dìde táwa lọ ṣe ìwádìí lórí ìdílé àwọn ọmọbìnrin yẹn bóyá ọmọ tí ìdílé wa ó lè bà dànù ni bóyá ọmọ tí bóyá ọmọ gidi ni so wàá fún mi nígbà díẹ̀. kò sí wàhálà mo sì gbàdúrà pé olódùmarè yóò fún yín ṣe àṣẹ àṣẹ mo dúpẹ́ mo mọ̀ lóore o àṣẹ ṣe o mo dúpẹ́ o. Mm-hmm mi lè rí nǹkan jẹ. ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ ya ẹ wà bẹ́ẹ̀ ti ẹ rí. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n jẹ ká. arápásán bàbá sórí tó o bá rí ojú àgbà tó jì hmm. ojú àgbà òdèdè jì o ó ní nǹkan tó ti rí ni. nǹkan tójú rẹ ti rí ni. ṣé o sì rí orí mi tó páyì gẹ́rígẹ́rí kan ló gẹ́rí ń bẹ́ ọjọ́ orí ni o. Hmm ìtumọ̀ aṣámọ̀ tí mò ń pa fún ẹ ni pé níbi tí ọjọ́ orí mi dé yìí mi ò gbọ́dọ̀ rí nǹkan tàbí kán pè nǹkan fún mi kémi náà sì ti bẹ́ mu bẹ́ẹ̀. Hmm, òótọ́ ni òótọ́ ni. ṣó o mọ ọmọ ẹ̀gbọ́n mi bàbá kékeré nísàlẹ̀ ọjà. ẹ̀jẹ̀ náà ti. ọmọ bàbá kékeré. banjo kò kàn. a dà á fún mi. banjo kò mọ. mo òun ló wá bá mi ló bá ní pẹ́pẹ́sẹ́ o òun rí ọmọbìnrin kan nídìílé ọlálọ́mí ọmọ náà rẹwà o òun fẹ́ ọmọ náà o òun fẹ́ fi ṣáyà o ó ṣàmẹjọ lóríṣiríṣi ló bá kà sílẹ̀. ẹ bàbá ẹ dúró ṣe rí nígbà tó wá báyìí ǹjẹ́ ẹ̀yin jẹ́ kó yẹ wípé ẹnì kò kì í kánjú tu lọ́rán torí ẹni tó bá kánjú tu lọ́rán nígbà tó bá ṣètàn máa wò pé àà ìgbà ló ń tu kò dẹ̀ tó sì lọ bẹ́ẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí eyín ó fi wàdùwàdù wà rú ìgbéyàwó bá wọn. a dáa fún ẹ a dáa fún ẹ kò ní yẹlẹ ìdí tí mo ṣe pẹ́ nìyẹn o sórí wàá wá bá mi gbéra wàá wá lọ sí ìgboro nídìílé ọlá lómi yẹn wàá wá bá mi ṣe ìwádìí. gẹ́gẹ́ bí alárinà kan. a fún ẹ ìwádìí tó wọn wá ṣe ni pé wàá wá wò bóyá ọmọbìnrin yẹn bóyá àrùn kan wà lára ọmọbìnrin yẹn bóyá ìdílé wọn bóyá wọn ní wárápá mo mọ̀ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yẹn bóyá yé ẹ ah, o. Ah, ah, àgbọ̀yé bàbá. bóyá òòṣà kan lè wà nídìílé wọn hmm. tó lè takò tiwa. bẹ́ẹ̀ni. a sì mọ̀ bóyá ọmọbìnrin náà bóyá bóyá nídìílé wọn bẹyẹ bóyá bọ́ bá lọ sílé ọkọ bóyá wọn máa ń ṣe dálé mọ́ṣú ni hmm. kó sì máa fi tiwọn kó máa fi kó bá ti wá ìdí tí mo ṣe pẹ́ nì làákàyè yín ò ní kúrú bàbá. àmì àmì tiẹ̀ náà ò ní jọba. àṣẹ bàbá <laughs> ṣe rí bẹ́ẹ̀ ṣe wá rí mi sẹ́yìn eh. Eh, ẹran olówó fún sẹ ní òjẹ èmi àtúnjẹ kọjá bíi tẹ ẹran mi èmi ò lọ síbẹ̀ n ó gbóúnjẹ fẹ́ gbẹ́ n ó tún gbà ọ̀bọ̀ wálé. àdáda fún ẹlẹ́kọ̀ọ́sí kò ní yẹ ẹlẹ́. kò bá ṣe bàbá. ẹ kò wá sí wàhálà ṣèbí dì láwọn láàmì ọ̀dẹ mo ti lọ mo ti dé. ẹ ò lè lọ gbó ó tẹ̀lé mi sí màá wá lọ fún ẹ lọ́kẹ́ márùn-ún fàdúgbò kọ. ẹ̀rì mi jáde etí wọ́n mọ̀ mí jù ẹ ti mọ̀ pé wọn ò ní lọ ah! owó rè iṣẹ́ ni ni. ìwọ tí mo ti mọ̀ látànà ah. ó yẹ pé àfọwọ́ àfọwọ́ àfọwọ́. ẹ ẹ ṣé ọ̀kẹ́ márùn-ún ò wá pọ̀jù fún mi báyìí. Ah, ah, kò lè pọ̀ nígbà tó jẹ́ mi ni mo rán iṣẹ́ mo sì tún mọ̀ pé tó bá wà wọ́kọ̀ tó bá tún wọkọ̀ ó tún fẹ́ ra nǹkan. ẹ ti ẹ ti ẹ ti ẹ bí gbà pé ẹ ti fi jẹ̀gbọ̀n síta eh. ẹ ti dá gbẹ̀gbọ̀n síta eh. n wá ṣiṣẹ́ kọjá àbí tẹ́ ẹ rán mi. wò ó jẹ́ ká ránṣẹ́ sáwọn tó kù. Hmm. ìyá àbèjì lóòótọ́ tá a bá ránṣẹ́ sí àwọn ọba kan wa hmm. ó di dandan ká tó ránṣẹ́ sí àwọn iyì kan wa torí èèyàn ò kì í nílé bàbá kó má nílé ìyá. ẹ̀gbọ́n mi <laughs> ọkùnrin wa. Hmm ọkùnrin wọ ọkùnrin hmm. wà wà wọ. ẹ tún bẹ̀rẹ̀ kẹ wọn kì í nù. bí bá ti rí ẹ yọ tó yọ lọ́ọ̀kan hmm. orí mi á sì máa wú torí bàbá bàbá bàbá wa lọ́jọ́ ó ṣe gànè fún un náà bá bọ́ bá lámà wọ. Ah, ah. nígbà tó yẹ pẹ́ mi ò nígbà tó yẹ pẹ́ mi ò kú ọdún orí mi olúwa rẹ̀ báwo lórí yóò ṣe mọ́. Ah, orí mi máa ń wò ní ọmọ yìí. ẹ wo ẹ̀gbọ́n mi mo ti dọ́dọ̀ yá àbèjì àmọ́ wọn ò bá wọn àwọn ọmọ wọn mo bá lé àwọn ló wájú ó yé mi wípé etí ilẹ̀ wa tó wà létí ọ̀parun wípé bẹ́ẹ̀ lẹ́yìn méjèèjì wa. mo wá béèrè pé lórí ilẹ̀ wa wọn wá ní ẹ kọ́ mọ́sẹ̀ yọnu mọ́ mo mọ bẹ̀ nítorí pé kí ni <laughs> àjọ kó pọ̀ ní. <laughs> ẹ arapa má jẹ́ ká fi ọ̀rọ̀ sílẹ̀ ká sọ̀rọ̀ o báwo ni ibi tí mo rán ẹ lọ. ẹ wo ibi tẹ́ ẹ rán mi ẹja kọ́ akànni. akànni akànni. <laughs> ẹ mọ́ tí ìdùnnójú ẹ jẹ́ kí n jẹ yín lábọ̀ náà. ẹ gbà tó ná kàn ni. ẹ wo èmi gbóúnjẹ fẹ́ gbẹ́ bẹ́ẹ̀ sì ni mo gbà wò bọ̀ ṣe rí ibi tẹ́ ẹ rán mi mo bèèrè lọ́wọ́ ẹni àkọ́kọ́ ẹni ìkejì ẹni ìkẹta wípé báwo ni ìdílé wọn báwo ló ṣe rí ìjà ìdílé tó dáa ni mo bèèrè wípé báwo náà ṣe ń ṣe ní ìdílé wọn gangan níbi tí inú mi ti dùn ni wípé nǹkan tẹ́ni àkọ́kọ́ sọ lẹ́ni sọ lẹ́ni sọ ọ̀rọ̀ wọn ò sì tà sí ara wọn tó túmọ̀ sí wípé ìdílé tó dáa lọmọ wa ti fẹ́ yàn. Ah, ẹlẹ́dàá adúpẹ́ o. ẹ wo ẹ fọkàn balẹ̀ pápá bá rí ibẹ̀ ni wípé ṣe rí mo tún wá lọ béèrè pé ǹjẹ́ ìdílé wọn kò kì í ṣe ìdílé tó jẹ́ pé wọ́n ní àrùn kan lára tí ó kì í ṣe pé tọmọ wọn bá gbedele tán ìyún látùmọ̀ tójúlé bọ̀ táwọn ọmọ sọ pé ah, a fẹ́ wo àìsàn kan dá lára ẹ̀ kó tó ṣe kinní kan kó tó ṣe kinní kan wọ́n ní kò sáìsàn kankan nídìílé wọn. ibi tí mo rán ẹ o tún jẹ ju bí mo ṣe rán ẹ lọ. Ah, ah, ọ̀kẹ́ márùn-ún tẹ fún mi ó ní iṣẹ́ tó ṣe. bàbá ẹ ló bí ẹ. àánú ah, jọ bàbá bàbá. kò sí ṣíṣe kò sáà ìṣirò a máa ránṣẹ́ sí mẹ̀lẹ́bí láti mọ́jọ́ ọ̀daràn àbí bò ó. ìyá àbèjì mm-hmm. òótọ́ lẹ sọ àmọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá mm-hmm. ṣe é rí báwa ṣe gbé alárìnà dìde láti lọ ṣe ìwádìí bí wọ́n ṣe rí nílé wọn hmm. làwọn náà máa gbé alárinà dìde ó di dandan kó gbá alárinà dìde kó wá wo ìdílé tiwa náà bí ìdílé wa ṣe rí abíkú ló ń wí. ẹ wo tó bá jẹ́ yìí ni ọkàn tèmi balẹ̀ ìyá àbèjì ẹ mọ kọrin sẹgbọn wa létí ni ẹ wo ṣe rí ìdílé wa yìí àwa là ń kúnyà ara wa kéré hmm. kò sẹ́ni tí ó mọ̀ wá nínú ìlú yìí kò sí ẹni tí ó mọ̀ wá nínú ìlú nítorí pé kí ni alówó ọ̀tọ̀ mhm. aléyàn mhm. amọ̀yàn mhm. gbogbo ibikíbi náà ti mọ̀ wá ibi tó tún wá ṣe dùn bẹ́ẹ̀ ni wípé ọkùnrin wa máa rẹwà obìnrin wa máa rẹwà ṣe bẹ́ẹ̀ mi ní dúdú mi rèé ń sáná ni. ẹ wo yín náà ẹ rẹwà ká wá pa gbogbo ẹ ẹ wò yá àbejì èèyàn tó bá lóun rí yá àbejì orí òun tètè dàrú <laughs> yá àbejì ẹ̀yin ọ̀rẹ́ mi ara tá à ń sọ rèé o bí wọn bá lójú kó máa fi ríran tó bá fi máa dìwò yí ọ̀tún láǹsì. ká má lè bọ́ọ̀rẹ̀ yíwá aṣọ rẹ̀ mọ́. Ah, ah, ah. ẹ kú àpérò ẹ ẹ o ọkọ ìyàwó ọkọ ìyàwó tí ó bá ìdìbò yí ọ̀tún la ní ìsìn á ti sin ọ̀rẹ́ wa wá sílé ọ̀rẹ́ yín. ẹ wo oògùn ṣe sísìn wàhálì kan kẹ́rẹ́ àwọn tá a a ti ṣètò iṣu ọgọ́rùn àti àgbo ẹ̀ tí wò lọ. ọ̀tọ̀ ọ̀rẹ́ mi. ẹ̀wẹ̀ lọ fọkàn kì í ṣe yún nìkan a ti pèsè àpẹẹrẹ aṣọ kan àtàṣọ àti ìlẹ̀kẹ̀ tá a gbé fún ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó. àwọn ọ̀rẹ́ yóò níbẹ̀. ẹ lọ fọkàn balẹ̀. jíbìkì àfẹ́sọ́nà mi mọ́ bínú torí Elédùmarè o èmi ni mo ṣẹ̀ ọ́ so orí báwọn ọ̀rẹ́ mi ti wà yìí n ò ní kí wọ́n ṣaṣọ lójú eégún o sáà mọ́ bínú mọ́ bínú sórí lọ́jọ́ náà gbọ́ngbọ́n ó kàn sí. ẹja mọ ọ ó ẹ lọ fọkàn balẹ̀. kí ni máa ń ṣe yín báyìí kí ni máa ń ṣe yín báyìí jẹ́ ah, ah, mọ̀ pé tọ̀sẹ̀ báyìí ló lọ́yọ̀ọ́ ni. ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀ tí ìmọ̀ bó ti mọ́ ń séèyàn ah. nígbà tẹ́ ẹ̀ níyàwó bàbá yín rèé n ò ní pẹ́ gbéyàwó mọ́. sórí n tó mọ̀ ló pọ̀ sórí bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ mo lè wà báyìí fún dídí ọdún mẹ́rin. dákẹ́ ẹ̀ náà àmọ́ nídìí o bọ̀ mo lè wà báyìí fèmí lẹ̀ báyìí. dákẹ́ o ṣe ní yàwó ibo ló fẹ́ fáìnì sí ibo ló fẹ́ fáìnì sí. ìyún wọ́n ti mọ̀ yín o báyìí o mhm. àmọ́ ìtẹ́yìn gan tí mọ̀ ẹ jẹ́ ń sọ fún yín èmi yín àjọ ṣàǹkó ni ká bọ́ sọ́jà báyìí ká ro oríṣiríṣi aṣọ tó bá ń wà aṣọ tá a bá rà àjọ ràn kankan náà òun la fi ṣe ìgbéyàwó. dúró náà ti bí ah, ah. ah! nǹkan. orí rẹ pé orí rẹ pé. bí mo ti wà yín kan mo ti <laughs> gbàjọ mo ti múra lẹ́dẹ̀ẹ́yàwó yìí ó ti ń ṣe mí bíi kí n ti máa jẹ kà nínú ilé mi pẹ̀lú ìyàwó mi. Ah, ah. ó ti da ó ti da ó ti da ó ti da. ẹ lè fi obìnrin tó rẹwà bíi tèmi báyìí. ó ah, oh, parọ́ láíláí láyé àtìkẹ́ mi rẹwà bíi egbin àjíkẹ́ mi rẹwà bí egbin àjíkẹ́ mi rẹwà bí gẹ́gẹ́ ilẹ̀ yọ ẹ̀wọ́ ìṣó àmọ́lẹ́yìn yọ ẹ̀wọ́ ìṣó ọgá ìyàwó kẹ́dídí gẹ́gẹ́. Hmm. mo ṣẹ̀ṣẹ̀ gbà lóòótọ́ ni pé ọ̀làjú ti gba gbogbo nǹkan sọnù lọ́wọ́ wa. àgbà o ọgbà o wọn ò ní fẹ́ kọ̀tọ̀nà fún ọ ọgbà kò sì yẹ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tẹ́nítẹ́ní tàkísà ń tà tán kò má jẹ́ kọ́mọ ẹlẹ́ran ọmọ ti gùn kò sì yẹ kọ́mọ aláṣọ ọmọ wàkísà àmọ́ ọ̀nà wà dà ọ̀nà dà nígbà tí gbogbo nǹkan ti dorí kodò mọ́ a lọ́wọ́. àmọ́ ó èèyàn tó sọ lẹ́nu èyí ò sápò yàkọ́. Hmm, ó sápò yàkọ́ àgbòkú nítán lórílẹ̀ bàbá ẹjẹ́ àtètè mọ́ ń lọ. a tó débẹ̀ sọ́ọ̀rí ọ̀wá dé tán. ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ yé yé ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ yé yé o. olólùfẹ́ mo fẹ́ ọ. ṣé nǹkan tó dẹ̀ ń ṣe fún mi ṣó dáa ó mọ̀ pé mo ti léètì ibi tí mò ń lọ ó dẹ̀ dá mi dúró ó ò sọ̀rọ̀ sọ nǹkan tó fẹ́ sọ náà. ẹ má bẹ̀rẹ̀ náà ṣé ẹ mọ ọ̀rẹ́ mi àjọkẹ́ tó wà láìland. àjọkẹ́ àmú ah, ma àjọkẹ́ èyí tó pupa yẹn. ok. àwọn ah, mo fẹ́ ṣe birthday lọ́la and popsi ẹ̀ dẹ̀ fẹ́ ṣe fún in a big way ó dẹ̀ sọ fún mi pé o gbúdọ̀ wá lọ́la o even èní gan ló fẹ́ kí n wá wọ́n sọ pé òkè pé máa sọ fún sísítà mi. pretty pretty pretty àjọkẹ́ àjọkẹ́ tí o sì post ní three months ago tí mi bá gbàgbé wàá ti post àjọkẹ́ yẹn tó bíi ẹ̀mẹrin nínú ọdún tá a wà yìí jọ ṣé every month ni àjọkẹ́ tiẹ̀ máa ń ṣe birthday ni. Hmm, kò ṣàjọkẹ́ yẹn o nǹkan àjọkẹ́ tí mo ní pọ̀. òwò lọ́rọ̀ kan àǹtí àjọkẹ́ fẹ́kẹ̀ wá sí island. ó ah, jè. hey baby ó jè darling. Oh, I'm sorry. Mo ṣì wà nílé. Yes now, ilé ni mo ṣì wà. Ah, kí ló ń jà láti So ètò ṣe ní ìjẹta yẹn kò tí ì tó ẹ. So mo ti pẹ́ jù lọ́rọ̀ kan ló ń sọ fún mi nísinsìnyí. Ọ̀ọ́ ó jẹ́ stop now. O máa tó rí mi sìn. No problem. Ah ah, Sebi o trust mi mọ́ àbí? Kò sí wàhálà, pretty wa wájú mi ẹ jẹ́ ìgbé fún Pretty wàá lè gbàrọ̀ mi gbọ́ hmm, má wọrí bá Pretty sọ̀rọ̀ Pretty Pretty gbànà ń hoje Pretty. àti madam. aláwọ̀ ilé Pretty. madam ah, ẹ bá mi gbé bá mi gbé bá mi gbé ẹ bá mi gbé bá mi gbé mi mọ nǹkan tó ṣe ẹ tó ń sọ̀rọ̀ ni. ọ̀lẹ́ ọ̀lẹ́ yé yé àlè ọ̀lẹ́ ọ̀lẹ́. àlè yé yé o. olólùfẹ́ mo fẹ́ ọ kí lẹ fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ. dókítà ẹ ṣe gan mo dúpẹ́ ẹ̀yin gan ni mo máa kí ẹ̀yin lẹ́kù tọ́jú. ẹ wo inú mi dùn ẹ ṣe kù tọ́jú mi ọlọ́run á túbọ̀ máa bá mi fún yín ṣe. àmín àwa náà kàn gbìyànjú náà ni she's better now bàbá máa fi rí bẹ́ẹ̀ two hours from this moment ó yẹ ká discharge ẹ. olúwa ṣeun olúwa ṣeun dókítà ẹ jọ kí ni nature sickness ẹ. kò sí nǹkan kan tó ṣe èmi náà ti mọ̀ pé kò sí ní tó máa ṣe ju malaria lọ jerry typhoid àti malaria ń tó fojú ọmọ yìí rí òun ló lọ lọ́hùn yẹn àti kékeré báyìí láti máa nurse typhoid fún. ẹ oh, eh, but typhoid àbí malaria kọ́ lélẹ́yìí o eh, ṣẹ́rí pretty hair um, she's six weeks heavy ó ti fẹ́ra <laughs> kù. doctor stop now six weeks what ta eléyìí. ó yẹ kí n máa congratulate yín nírú àyè ẹ she's she's pregnant. ẹ̀mí ìpè pretty tó sùn yìí pretty mo mọ̀ pọ́ parọ́ ọmọ ẹni o kò lè jẹ́ òótọ́ kàn sọ fún mi pé rọ́nà ń pa. kò possible ah, ah, dókítà mọ̀ kó tó ń sọ. Ah, èmi kò gbẹ̀rí ẹ̀jẹ̀ six weeks. madam sherry um, kò ń ṣe pé mo hà zoom we tested her and she tested positive. so um, pretty Madam, congratulations once again. Um, my wife is me. Matun check in another moment. Bye bye. Yeah! Pretty. Pretty. Pretty. Ẹ̀mélòó ni mo pè ẹ́. Ṣorí tí ò bá fẹ́ jẹ́ kán dá èmi àti ẹ̀ mọ̀ nínú wọ́ọ̀dù tá a wà yìí, kàn sọ ẹni tó fún ẹ lóyún fún mi. Níbo lo ti fara kó? ṣé wọn ò máa ṣí ẹ ṣé o fẹ́ kí n ya bọ́ àbí. bẹ́ẹ̀ni kúlẹ̀ ni. Ah, olúwa ọ̀ṣẹ́. Mr. kúlẹ̀ ti fún ẹ lóyún olúwa ọ̀ṣẹ́ àdúpẹ̀tẹ̀ tìmẹ́ni tó fi ń lóyún. níbo ló ń gbé níbo ló ti ń ṣiṣẹ́ ọmọ ìlú bo ni níbo lẹ ti rìnà pàdé ta ló ń jẹ́ kúnlé. Ah, ah. kúnlé ni. ṣé ò ya wèrè o dẹ̀ tẹnumọ́ kúnlé ni kúnlé ni kò lórúkọ bàbá ni kùlé yín. kùlé ta ni. orí kò ní hmm, mi ò pé kó wá kí mi bí èyí tèmi fẹ́ sọ fún ẹ̀wọ̀n ni kò mú lò ó ti sùn ní ọdún kẹta rẹ̀ tí ìwà àtọkọ ẹ̀ ti ṣègbéyàwó tá àgbọ̀ pátá àgbọ̀ po gbogbo ibi tó bá ti mọ̀ pé ó ti fẹ́ rọmọ yẹn ni kò lọ wá fèmí o ààrò oyún débi tá a fẹ́ rọmọ àsìkò tí wàá kọjá kọjá gèjì ẹ̀mí tèmi ní kíákíá bó bá ṣe fẹ́ ṣe mi ò mọ̀ mo fẹ́ jí ni mo fẹ́ gbé ni mo fẹ́ rà ni tọmọ máa fi wọ tèmi máa rọmọ ọmọ tèmi tí máa rí ọmọ ọmọ tèmi ìyẹn lèmi fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. ó lè jọ nítorí Ọlọ́run èmi àtọkọ mi ń gbìyànjú àti lọ fún check up mhm. every tuesday gan la máa ń lọ fún check up lọ́dọ̀ mhm. doctor ó dẹ̀ ní pé mhm. a wà alright pé kò sí nǹkan kan tó ṣe wá káàkan ní sùúrù díẹ̀. kẹ ní sùúrù tásìkò máa fi lọ tán èmi ò rojọ́ ẹ lọ ṣe check up ẹ lọ ṣe ọlọ́run ló ń ṣọmọ èmi ò sọ pé ọlọ́run kọ́ ló ń ṣọmọ àbí mo sọ fẹ́ pé èèyàn ló ń ṣọmọ ni ọlọ́run ló ń ṣọmọ ṣùgbọ́n tí wọ̀gùn bá káràmásìkì tó yẹ kó káràmásìkì ọdún kìíní lọ ọdún kejì lọ ìkẹta tún lọ a ìkẹrin téèyàn bá kára màá sì kí gan ọlọ́run máa wòran yàn ni pé òun mo kúkú ń wẹ̀ ẹ̀ràn ìwọ ló kúkú jára mọ́ kì í ṣe pé mi fẹ́ fún ẹ lọ́mọ àbọ̀mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá sọ wípé ẹyẹjẹ ti lọ ṣe tẹ́sì ẹ ń gbìyànjú ìgbìyànjú yín òyì tí tò èmi ò rí pé ẹ ń gbìyànjú rárá torí tẹ bá ń gbìyànjú láti bí ọdún mẹ́ta wo mo fún ẹ lóṣù kan lẹ́yìn oṣù kan tó o bá lóyún fọmọ mi má gbẹ́ ǹkan ní tèmi. Ah! mọ́mí mọ́mí ẹ̀jọ̀ mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́. Olé Ali, Ali, Ali, Ali, yé. Olé olé olé olé yé yé o. Olólùfẹ́ mo fẹ́ ọ́. Kí lẹ fẹ́ mi padà? Olólùfẹ́ mo fẹ́ ọ́. Àní olólùfẹ́ mo fẹ́ ọ́. Kí lẹ fẹ́ mi padà? Mo lè ṣọ́ọ̀pù gbogbo nǹkan tí màámi bẹ́ẹ̀ sọ ló ń pa ẹlẹ́kún àbí àbí bẹ́ẹ̀ kọ́. Ṣọlápò ṣọ́rọ̀ mi ò tó ẹ kú ni come to think of it kí ni nǹkan tó ń rán pẹ̀lú wa tí a fi rọmọ bí láti jẹ́ yìí. bébì bébì kò sí nǹkan tó wrong kò sí nǹkan tó wrong pẹ̀lú àwa méjèèjì medically àwa okay hmm. ṣùgbọ́n hmm. àwa okay. Hmm. We are okay. Yeah. Baby, and Auntie, are okay? Are you sure? Baby, are okay? Mm. So, to bá the next month, tí me alone. lóyún, bí mọ́mí ṣe sọ, ó máa lé mi No, no, darling. just talk to me. I will be fine. Don't say me. Kí ló ṣe yín o bí fáìn mo ò fáìn kankan bébí wo wo mi ò lè ṣe irú ẹ̀ mi ò lè ṣe irú ẹ̀ sí ẹ gbogbo nǹkan tí mọ́mí ń sọ wọ́n kàn ń sọ tiwọn ni ṣé mọ́mí ló ń ṣọmọ ni wọ́n máa mi ò kí ń ṣọmọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọba nìkan ní ṣọmọ ṣé bẹ́ẹ̀ mi lọ kọ ẹ ṣé mọ́mí ló fẹ́ sílé ni èmi ni mo fẹ́ sílé so gbogbo nǹkan tí mọ́mí sọ gbàgbé ẹ̀ sórí mi ìnílé ẹ jáde kò ń ṣe mọ́mí mi ló ń ṣọmọ ọlọ́run ló ń ṣọmọ sórí sórí nǹkan tí mo máa ṣe ń sìn máa pè wọ́n máa pè wọ́n lórí fún ibikíbi táwọn bá mọ̀ pé àwọn a lè ti rí ọmọ bí kọ́nìṣó níbẹ̀ kọ́ mú wa lọ síbẹ̀ ó máa máa stress ara ẹ̀ mọ́ jàre fún ni mi dà máa pè wọ́n máa pè wọ́n àní fọkànbalẹ̀ máa pè wọ́n ah, ah, kí ló Stop. Ah, ah. ọmọ ilé ẹ̀ ń ṣe ti fìlà ẹ̀ yìí. báwo ah, ọmọ ṣọwà gbogbo fìlà ń fọ fún ọ láì wá fún mi ní five hundred naira five hundred naira sáré ṣẹ́ẹ̀tù wọ̀wẹ́. ṣe rí ayé táwa nísìn ayé no cash ni ayé ẹlẹ́mìí mèrè láwa yìí kò sí káàṣì àmọ́ ẹ bèrè lọ́wọ́ wọn tí wọ́n bá ní báǹkì ẹ̀ẹ̀kan eh, fún wa àwo ṣe transfer sí wọn wọn kàn lè mọ tètè rí ni kò bá jẹ opay kò bá jẹ kuda kò bá jẹ panpe á á ṣe fún wọn. so owó bó ṣe dì báyìí ò ní nǹkan kan lára. Ah, eh, cashless la wa cashless policy la wa báyìí cashless policy. wàhálà ẹ má wọ orí jàre wàá bá mi níbi tó ti gbé mi yẹn nírọ̀lẹ́ màá ṣètò ah, ẹ̀. látọ̀dọ̀ máa ń doko yẹn mo ti wá gbé wá bí máa wọ rí transfer náà. àní máa dọ́gbọ̀ fẹ́ ṣé o ti bá ṣe ah. transfer fún ẹ ọ̀sẹ̀ kan lẹ́yìn o lè má ti rà ah, láti. àmọ́ ìtẹ́rí náà mo ló pè mo ló pa ń pè. ṣé gbogbo nǹkan tó ń sọ yẹn kò ń ṣiṣẹ́ báyìí ah, jàre máa rí wá bá mi máa rí o máa dọ́gbọ̀ ẹ. ẹ sà mo ní fámìlì náà mo ní máa bọ̀. ẹ má wọ̀ rí ṣùgbọ́n tó bá dìrọ̀lẹ́ wá bá mi níbi tó ti gbé mi. ẹ fún mi nọ́mbà yín ọgàn mo kọ́ ṣẹlẹ̀ jẹ́ gba nọ́mbà jẹ́ gba nọ́mbà oníjọ̀gbọ̀n ni ẹ́ kí ni nọ́mbà ẹ̀. oh eight one mhm. oh eight mhm. eighty six mhm. ninety four fourteen. lórí èlò ló dẹ̀ wá ń àṣẹ́mi rè máa ṣayé fún ẹ̀ lájọ́ ṣe. àjọwà náà ni. Hey baby. What's up baby? Hey baby. Oh Ọ̀gá, bọ̀bọ́ mi ló fresh. How oh, are Mm, I'm oh, all right. Mm -mm. I'm famished. Ló wà létí oúnjẹ. Mo ní ẹ̀fọ́ rírọ̀. Sórí mm. ẹ̀fọ́ yẹn, mm-hmm. mo wá fi àwọn èdè white yẹn o hmm. ni mo fi ṣe hmm. ṣé wàá rí ẹja panla irú àwọn ẹja panla tí máa ń láìkì yẹn o hmm. ni mo wá fi ṣe mo tún wá fi croaker fish ṣe ń dún ẹ ṣé orí ẹ̀fọ́ tá à ń sọ yìí àwọn inú ẹran lóríṣiríṣi ẹ̀fọ́ yìí ló yẹ ká máa pè ní ẹlẹ́mìí méje gbàdúrà pé òun bọ̀ báyìí mo fún ara mi ni mo ṣe ah. so now just tell me ṣé kí n ṣe white rice fún ẹ mm-hmm. tàbí pando or semo or name it anything tó bá fẹ́ kò sí kọ́tù sí nínú ilé. torí pàǹdò yẹn mi fẹ́ máa gbọ́ sí ti. ẹni tó bá fẹ́ jẹun kò jẹun ní wàá dín pàǹdò orí ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. wọ́n á gúnyàn yẹn ni. gẹ́gẹ́ bí ìbílẹ̀ original original wọn. bí mo ṣe fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tó list yẹn pátá wo hmm. ni mo fẹ́ jẹ. náà bó ṣe máa bá mi ṣe rè wọ́n á kọ́ sí rice wọ́n á fi yẹn ṣe round one pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ yẹn wọ́n hmm. á fi ìgbín sórí ẹ̀ yìnyín tó bá ráwọn dòdò tó rọ̀ díẹ̀ kò wẹ sórí ẹ̀ ah. tí bá wàá jẹ yẹn tán ó mm-hmm. fún mi ní àmàlà yẹn ṣó wá rí àmàlà yẹn mm. bàbá mi rò ó fi ọbẹ̀ ẹ̀fọ́ yẹn tó sọ fún mi ọbẹ̀ ẹ̀fọ́ yẹn ló fẹ́ fi jẹ mm, ah. gbọ́ mi dáadáa mo ti sori creatively mo ti plan ẹ̀ gbọ́ mi so wàá bá mi fi ìgbín sí wàá mm. fi decorate ẹ̀ wàá fi panla sí. Si ṣòye wàá bá mi fi àwọn inú ẹran yẹn sí mhm. ṣáàkì abọ́dì fúnkù minus ẹ̀dọ̀ ẹ̀dọ̀ yes òkè oh, like ẹ̀dọ̀ mhm. mo rántí mo ìfẹ́ jẹ́ nìyẹn ó no problem jẹ́ ká lọ ṣe. ṣé wá rè é mhm. are you telling me pé tó bá jẹ gbogbo nǹkan tó kà sílẹ̀ tán yìí. ó wá ní jẹ eléyìí tí wọn gbé kaná tó jẹ red meat látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fúnra rẹ̀ tó assign fún ẹ̀ ṣé ò ní jẹ. gold yes baby. ó dẹ̀ ṣe bí àjòjì ni mm-hmm. ṣé wò ó mọ̀ pé bó bá ṣe bọ́ mi yẹn mm-hmm. èmi náà wàá bọ́ ọ̀wọ̀ náà. ìyẹn gangan náà ń sọ pé ní wípé kéèyàn kìbọn kó wá yìnbọn so èmi fẹ́ kìbọn jẹ fún ẹ báyìí so wá yìnbọn kẹtẹ. I'll give you double double. Yeah, Hold on, baby. Fẹsẹ̀ múlẹ̀. Yes, mama yes mama. jọ̀ọ́ kí ló dúró síbẹ̀ yẹn wo tó o ti géètì pa fún mi. cash mama. ọmọ gerald. ọlọ́run ọ̀rọ̀ ẹ ti sùn mí. pretty pretty mo fẹ́ dà fún ẹ ní olórí dúkú tó sọ nípa lómi tó sọ rẹ̀ di pretty mọ́ mi lọ́wọ́. i'm sorry babe. i'm sorry i'm sorry i'm sorry i'm sorry pretty now ó yá wo ojú mi nísìn kó sọ fún mi wípé same kúnlé tó ń sọ fún mi òun ló dúró síwájú ẹ̀ yìí sọ fún mi wípé ọlákúnlé ti tèmi nìkan olówó orí mi ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi tó dúró síwájú mi right now ní the same kúnlé tó ń sọ fún mi. yes sister mi is the one. mi gbọ́. òun ni. wait wait wait what's going on here. What happened? Kò dẹ̀ ní da fẹ́nu tó fi bí mi yẹn, Kúnlé. Kúnlé kò dẹ̀ ní da fún ẹ. Ó dẹ̀ ní ṣahun tó da jẹ nínú ayé. Kúnlé. So pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, ṣé mo pé wọ́n deport ẹ ni? I pick you up. Kúnlé, mo ń raṣọ sí ẹ lọ́rùn. Mo ra bàtà sí ẹ lẹ́sẹ̀. Aago tó wà lọ́wọ́ yìí mo mọye tí mo rà O ti di fine boy. Fàwọ̀rajà àbí? O wá rò wípé the only thing tó yẹ kó fi sọ mí ní ẹ̀san gbogbo ohun tí mo ṣe fún ẹ òun ni kò fún kíní burúkú yìí lóyún. what what do you mean that's preposterous kí ló kan èmi àti ẹ. ooo oh! okay ó ti yé mi so this is your plan láti dá àárín mi àti màìdíárú. babe mo ti gẹ́ẹ̀tì kan tó ń ṣẹlẹ̀ hmm. màá clear ẹ nísìn ṣó ti yẹ it's very simple hmm. mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni hmm. ṣó ti yẹ but níbi tá a dé i will let you know what really happened. speak out. jẹ́jẹ́ mi ni mo jókòó ǹjẹ́ o lè believe wípé sísítà ẹ̀ tó ń pè pretty ó rape mi ní no stop me. she rape me. yes you slap me. bákan tó fún ẹlẹ́mìí sí ọ̀rẹ́ bẹ àbí kí ló sọ fún mi. you slap me. àbí wèrè lélẹ̀. i'm innocent. àbí kò fẹ́ dà fún ẹ. i'm innocent. má kó bàtà mọ́ ẹ lórí ó rèpù ẹ obìnrin eléyìí rèpù ẹ kékeré yìí dúró lé ẹ lórí kíní abẹ́ ẹ̀ dìde kúnlẹ̀. babe let me tell you it wasn't my fault in really? fact my dear i was so discombobulated i couldn't believe wípé sister ó lè hop on me. ah Eh, you know nígbà so it's not my he has a mind of its own i didn't have anything to do with it lọ́kàn tèmi mi ò bá ṣe anything. ṣé olórí burúkú ni ẹ ní ṣé wèrè ni ẹ ní ṣé wèrè ni ẹ ní no no ma no don't no ma take it bye ma eh, i can explain i can explain i can explain let me let me tell you something. you know what. sori n tó ṣẹlẹ̀ rẹ̀ jẹ́jẹ́ mi ni mo joke. dara look what you have done you see what you, i did i was trying to protect myself from this issue look what you have done to me. wo embarrassment yìí. That's mama. Àwọn ọ̀rẹ́ ẹ̀dá. The witch is my command. Guys. No, I'm going to take it easy with you. It's a misunderstanding. Yes. Ẹ jẹ́ Sunday ẹ̀yà. What's the meaning of this? <laughs> Baby boy. No, what's the meaning of this? Baby boy. You trying to set me up? Baby boy. You guys want to set me up? Do you guys know who I am? No drama. Do you know who I am? Huh? Olóṣì olórí burúkú. You know lọ sọ. ẹyin bọ́wẹ̀rẹ̀ iná rí you ìlú tó fi ń sẹ́yìn bọ́wẹ̀rẹ̀ yẹn kọ́ la wà yìí I will deal with you. madam I need you five minutes láti lo long river ẹ jọ. ee what's the meaning of this do you know who I am do you know who I am do you know who I am. Èmi ni máa yọ fúnra mi. Orí tó ní, orí tó ní, orí tó ní, ibi báyìí ló máa bí sí. Ó wò mí ṣùṣù pẹ̀lú mi nígbà mìíràn má bínú kó tójọ́ mẹ́ta òkè yín ni ìyá rókè ọ̀hún ọwọ́ mi ló dídí ẹ̀ bàbá mi rí ọlọ́run ẹ má bínú. ìyá wa awù ọjọ́ àbókí ti pẹ́ lóògùn n ò lè bínú sí i àmọ́ yorùbá bọ̀ wọ́n ní màtọ̀sẹ̀ lónà yọ bá a bá tá ìṣe là ń tọ́ èyí tá ta tá a sì tọ̀ ní dẹrun onídìí kí ló gbẹ̀yìn débi gan-an báyìí. ṣeun ìyàwó ọmọ mi nì ọmọ mi nì ọdún kẹta tí wọ́n ti ṣègbéyàwó ni wọn ò gbọ́ pa wọn ò gbọ́ pọ̀ wọ́n dẹ̀ ti gbìyànjú títí títí títí títí pàbó ló ń já sí ìyẹn mo ṣe ní kí n mú wọn wá sọ́dọ̀ rẹ̀ torí ọlọ́run ẹ bá mi bẹ Ifá gbogbo ọ̀nà tẹ́lẹ̀ mu tẹ́ ma bá mi gbà tíyàwó mi máa fi bímọ tí ò ní fọwọ́ òsùn ní ògiri gbígbẹ mọ́ ẹ ṣàánú mi torí ọlọ́run gbogbo àwọn ẹgbẹ́ mi ló ti lọ́mọ mọ́ èmi náà fẹ́ ni. ìyá wa mo ní bí wọ́n pẹ́ níta bá ti mọ̀ lọ́sàn-án àì tún gbóná wojú rẹ̀ láàárọ̀. ẹ ti mọ̀ mí kì í ṣòní bá ń dẹ́rù ní mi àdìsẹ́rù ẹni tó fúyẹ́ èmi á máa dìsẹ́rù èèyàn ń tún máa gbẹ́rù kúrò ẹ wo àtọ́jú àti mú àtòrí kò sí ìtawò lè gbé sáré ẹ wo bí kò sẹ́ni tó bẹ́kún ọdún èmi bá ń dẹ́rù tí ò rẹ́rìn jáde tó sì dá mi lójú pé àwọn ọmọ yìí ò rẹ́rìn jáde lónìí. ẹ wá wo ẹ̀yìn kí lorúkọ ọmọbìnrin. olúwàbùnmi ni. olúwàbùnmi lorúkọ mi. olúwàbùnmi ọkọ rẹ̀ ńkọ́. dọ́lápọ̀. dọ́lápọ̀. dọ́lápọ̀. bó bá rú ni lójú ilẹ̀ la bí léèrè. òjegejege òjegejege òjegejege olúfúnkẹ́ ní fìdímáyé fìdímáyé alábẹ́láwọ́. ẹ lọ lómi lẹ́jẹ̀ ẹ lọ lẹ́jẹ̀ lómi ẹ jẹ́ mọ́tò tuntun ló ń bẹ́ẹ́ nú goro yín àṣẹ làgógó ẹ tásìkò ẹ fi polú bí ọ̀tẹ̀kùntẹ̀kùn ọ̀tẹ̀kùntẹ̀kùn ọ̀rẹ̀kùnrẹ̀kùn àtẹni tó tẹkùn àtẹni tó rẹkùn òkèlè tó fọwọ́ ẹkùn ṣoore ń gbé òfin ká. ìyá wa ẹ fi ọkàn yín balẹ̀ ah. ọ̀nà àbáyọ wà. bàbá ẹ wo ẹ jẹ́ máa purọ́ fún yín o gbogbo ibi tá a ti lọ pátá bí wọ́n ṣe ń sọ fún wa nìyẹn pé ká fi ọkàn balẹ̀ ká fi ọkàn balẹ̀ hmm. ṣùgbọ́n ìgbà wo la fẹ́ dúró di ìgbà wo ẹ wo èmi àti ìyàwó mi a fẹ́ràn ara wa gidi gan ẹ jọ ẹ ràn wá lọ́wọ́ bí gbogbo ẹ ṣe máa níyànjú lásìkò ẹ jọ ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ. ẹyìn wo má mi kàn ẹ jìnnà ọ̀dọ́ bá ń dẹ́rù ló wà yìí. pálápọ̀ nínú ọ̀run ni mí èmi lọ́lẹ̀ ìrìnà burúkú ní gbòǹgbò bí abíṣọ̀gbọ́ máa jà má jẹ̀bi bíṣọ̀gbọ́ mi bá gúnlé wá ní mo ṣeun bíṣọ̀gbọ́ mi bá pààyàn wá ní mo ṣeun ẹ wo o tó kẹrù ọsà ó sì tó kólówó rẹ̀ ó wá àwọn gbogbo aláwọn gbogbo èèyàn ò bá bímọ láyé yìí bí ìgbà tí ejò kọjá lórí àpáta ni ó ẹ bímọ ọ̀nà àbáyọ ti wà sọ́ra ayé yín hmm. ọ̀nà àbáyọ náà ni wípé. a máa ṣe a máa ṣe gbogbo nǹkan tẹ bá ti ní ká ṣe àbẹ a máa ṣe a ti ṣe báyìí. bó kọ́ èmi náà máa àjọṣe ni. a máa ṣe. Ah, hmm ẹ wo ìyá wa bàbá arákùnrin yìí ń bàbá rẹ̀ wà a jẹ́ wípé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ ẹ wo ọ̀nà àbáyọ náà rèé ṣé ẹ rí bàbá arákùnrin yìí yóò bá ìyàwó ọmọ rẹ̀ yìí nájọṣepọ̀ bẹ́ẹ̀ ni bó bá iṣẹ́ pẹ́rẹ́ ẹ̀dùn ọlọ́mọ láyé nù ọmọ wẹrẹ ní aládìí ọ̀gẹ̀dẹ̀ ìgbódò kó yàgàn bẹ́ẹ̀ ni. allez, allez, allez, allez, allez, allez. But let's be on the mix, baby. Allez, allez, allez, allez, allez, allez, allez. On ne le fait mauvais, oh. Qu'il est fait mi bala. On ne le fait mauvais, oh. On ne le fait mauvais, oh. Qu'il est fait I ariwo ọcha concentrate lemi ilẹ̀ fẹ́ pé ká ọjà bizan mi bẹ́ẹ̀bi o. علي علي علي علي علي علي علي olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ àní olólùfẹ́ mo fẹ́ ọ kí lè fẹ́ mi padà olólùfẹ́ mo fẹ́ ọ. ezigbo ariwo ọcha concentrate lemi ilé fẹ́ pé ká ọjà bizọ́ mi bébí o. Na smoothie. I don't wanna. Ọlọ́run ló ṣọmọ kìsì. Ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́. Ollie, Ollie, Ollie.